بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الباب الثامن عشر من كتاب أدب المفرد وفي الحديث الرابع والثلاثين وفي الأحاديث التي بعده قال باب عرض الإسلام على الأم النصرانية نبي أفوني ترى في صفوان نكبا بوتي سجونا يا لوري وا بيكا سيدا دا سانو بيوا كاسي جاني تي يوجي أما دادا فاهم بي باي nínú àkọlé tó wà wájú wa yìí wọ́n fẹ́ẹ́ fi hàn wá pé ara dáadáa ṣíṣe eléyìí tí Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa tó pa wá láṣẹ sáwọn òbí wa òun náà ní tí kò bá wa ká pè Islam wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni da Olúwa Ẹlẹ́dàá rẹ̀ pa láṣẹ pé ò sí nǹkan kan sóun allah rabbul alamin onìkan la gbọ́dọ̀ máa sìn wa bil walidayni ihsana ó sì tún pa wá láṣẹ bil ihsani ila al walidayni pé ká máa ṣe dáadáa sí àwọn òbí wa méjèèjì torí ẹ̀ nínú dáadáa níléyìí tó yàn ṣe sóbì rẹ̀ yàtọ̀ sí wọ́n bá wa sọ̀rọ̀ agbọ́rọ̀ sí wọn lẹ́nu wọ́n pa wá láṣẹ àtẹ̀láṣẹ wọn wọ́n kọ̀ nǹkan kan fún wa a sì rí pé nǹkan yẹn ò dáa apáti nínú dáadáa tátù ṣe sun wọn yàtọ̀ sípa fún wọn lówó nígbà tá ń bùkátà owó adáṣọ fún wọn nígbà tá ń bùkátà aṣọ ara nǹkan àgùn fún wọn nígbà tá ń bùkátà nǹkan àgùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. òun náà ni pé kájá ni tí ó pè wọn ṣẹ̀sìn Islam nígbà táwọn bá jẹ́ ẹni tí ò máa ṣẹ̀sìn Islam. torí gbogbo àwọn dáadáa yòókù èèyàn lè rí ṣe fún àwọn òbí rẹ̀ ọmọ lásán gbà ẹni gbogbo dáadáa yẹn jẹ́ lẹ́gbẹ̀ẹ́ kí òbí rẹ kọ́ má jẹ́ mùsùlùmí kó wá jẹ́ pé ìwọ látàrí pípè tó pè wọ́n ni wọ́n fi gba Islam dáadáa tó ju gbogbo dáadáa lọ nítorí pé gbogbo ẹni tó lọ́wọ́ bá fún lẹ́sìn Islam ọlọ́run ti fún ní gbogbo rẹ̀ yàtọ̀ sẹ́ni tí kò bá ní orí ẹ̀sìn Islam yìí á sọ pé gbogbo rẹ̀ lọ́bọ́ ọmọ lọ́wọ́ dáadáa táwa pe òbí tọ́jẹ́ káfìrí kápè sẹ́sìn islam ó ju gbogbo dáadáa yòókù lọ dáadáa kápẹ́ òbí tọ́jẹ́ káfíìrì sẹ́sìn islam ó ju gbogbo dáadáa yòókù lọ nítorí pé téèyàn bá jẹ́ mùsùlùmí tó bá padà parí ọ̀rọ̀ rẹ̀ sínú náà jahannam kò sí tàbí ṣùgbọ́n gbogbo dáadáa mí ìjọba lè ṣe fún láyé kò lè jámọ́ kankan mọ́ kò lè rántí rẹ̀ mọ́ kò lè wúlò fún mọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé látàrí pẹ́yìn lẹ pè sẹ́sìn islam lọ́ba gba islam nígbà tó sì jẹ́ mùsùlùmí ọlọ́run ti pàṣẹ bẹ́ẹ̀ ó fi sálẹ jẹ́nà kí ni ọba fi sẹ́yìn náà kí ni ọba fi sẹ́yìn. ẹ̀yin ní ẹ̀fẹ́ bà bàbá yín nú jẹ́ ẹ̀fẹ́ bà ya yín nú jẹ́ nítorí tẹ́ bá bá wọn sọ̀rọ̀ islam wọ́n máa ń bínú tẹ́ bá sọ fún wọn pé kí wọ́n pa tí wọ́n ń ṣe tì kí wọ́n di mùsùlùmí ọkàn wọn máa ń bàjẹ́ gbogbo eléyìí kò tó ní àwáwí kò tó láròyé kò tó ń tó lè mú ni má pè wọ́n sẹ́sìn islam kò tó ń tó lè mú ni má pè wọ́n sẹ́sìn islam ẹ jẹ́ wọ́n bínú ẹ jẹ́ kí wọ́n fi hàn pé tó ń sọ yẹn kò bá wọn láàmú àmọ́ nítorí dájú ni pé gbogbo ẹni tá a bá bá sọ ní sòdodo ọ̀rọ̀ tó bá kọ́ lójú wa tó fi hàn pé ká má tó kó ń sọ ọ̀rọ̀ bá má tó bá kúkúra rẹ̀ òun náà gbé ní tẹ́ ẹ bá sọ yóò gbé yẹ̀wò yóò ronú nípa ní tẹ́ ẹ sọ fún un òun náà máa wò káǹfààní ti ń bẹ́ẹ̀ fún ọ ṣùgbọ́n tí nǹkan bò ń lẹ́rù ni kí lára yóò wù kí làwọn èèyàn sọ wọ́n mọ̀ àti ẹ̀wà lọ sọ pé torí ìtọ́ ọmọ rẹ̀ ní ọmọ ló gbégbé kúgbe fún àmọ́ tó máa gbé jẹ́ fún torí délé yìí kò sí ní wẹ̀yìn kápẹ́ wa lọ lọ́tọ̀ọ̀tọ̀ tó bá ti gbọ́ pé ń dàlùkìyàmù bẹ́ẹ̀ ti ṣe wà lọ́tọ̀ọ̀tọ̀ nílé ayé ń bí tí wọ́n ṣe islam tí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ táwọn ṣe kèfèrí kò ní wù ọ́ kí wọ́n wà lálùjánnà káwọn wà nùnà. ìdùnnú oníkálukú wa oní àníkí lọ́la gbẹ̀ndà kìyàmà bàbá ríra wa kárí bàbá wa bàbá ríra wa kárí ya wa bàbá ríra wa kátúrà wọn ma wa kí gbogbo ọdọ ma wà lálùjánnà àtàwọn àrọmọdọmọ wa. eléyìí ni ìdùnnú ńlá tí kálukú wa ń fẹ́ ṣùgbọ́n gbọ́ bá jẹ́ pé ọkọ̀ láti pe bàbá rẹ̀ sẹ́sìn Islam ọkọ̀ láti pe ìyá rẹ̀ sẹ́sìn Islam ó sì mọ̀ pé àwọn òṣèṣin Islam kò sí tàbí ṣùgbọ́n ó jẹ́ kó ti jàǹbá wọn nù èèyàn jà sí kó ti jàǹbá bàbá rẹ̀ ó ti jàǹbá ìyá rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà mí àwọn ọmọ máa tinú látàrí ìmọ̀ èsì tí ń gbọ́ lẹ́nu bàbá àbí ìyá mi tí mo bá pè wọ́n sẹ́sìn Islam àwọn ọmọ wọn wàá kó ẹnu ara mi ì máa ń tí bàbá lè wé o mi ì máa ń tí mọ́mí lè sọ o àwọn náà ó ti yẹ kó ti hàn sí wọn náà ó ti yẹ kó ti hàn sí wọn pé Islam yé ìṣeré ó ti yẹ kó ti yé wọn àmọ́ wò pé action tí mo ṣe yẹn ó yẹ kó ti yá wọn náà sọ ọ̀pọ̀lọpọ̀ ní tàǹbà kánú lọ́lọ́wọ́ bá kádàrà pé kí bàbá rẹ̀ kú ṣáájú kó tó láyà bá wọn sọ lọ́lọ́wọ́ bá kádàrà pé kíyà rẹ̀ kú ṣáájú kó tó láyà bá wọn sọ. So bàbá yìí ọba kú lẹ́ni tí ọwọ́ jahannama ní rọrùn ìyá yìí kú lẹ́ni tí ọwọ́ jahannama ní rọrùn ọmọ yìí ọmọ ajẹka àbámà yìí ọmọ abanújẹ́ pé káì kí n ti mọ kí n ti sọkàn ọkùnrin kí n bá bàbá yìí sọ kí n ti mọ kí n ti sọkàn ọkùnrin kí n bá yà sọ wọn là ewu ibẹ̀ ká kú bẹ̀ wọ́n ti kú bẹ̀ báyìí torí bàbá yẹn ti kú mọ lọwọ báyìí òkú òsì ṣeé dí báyà ikú bàbá rẹ̀ gan kọ̀la ló ń rò pé ṣé kí n sì bá wọn sọ kí ló dé tó sọ kan ọkùnrin kò tiẹ̀ bá wọn sọ wò bóyá lẹ́nu àná tó nìyẹn bàbá yẹn ọkọ̀ gba Islam tó náà onímọ̀ kó wọn kú lọ́la yọba ti dẹni tó wà lè dẹni náà rọrùn torí de eléyìí a gbọ́dọ̀ pé àwọn bàbá wa àwọn ìyá wa sẹ́sìn Islam so Islam dáwà ń ṣe ọ̀dọ́ alójúkò nìkan lẹ̀sìn lọ́dọ̀ Allah ọlọ́run ẹlẹ́dàá àwọn kò sì ní tẹ́gbọ́ gba ẹ̀sìn míì lọ́wọ́ àwọn ẹrú rẹ̀ yàtọ̀ sí islam yìí torí ẹ̀ kí wọ́n á là ní pé bàbá wa tẹ́sìn islam kí ni ó mú wa mọ́ pé ìyá wa tẹ́sìn islam tòbí bí ni wọ́n bí wa ọlọ́run ẹlẹ́dàá wa ló sì ṣe lọ́rùn ẹ̀ lórí wa ká ṣe dáadáa sí wọn dáadáa wo wá lo rò yí tó dáadáa tó ṣe pé tí bàbá rẹ̀ àbíyá rẹ̀ bá tẹ́wọ́ gbà lọ́dọ̀ rẹ̀ yóò jẹ sábàbí kí wọn máa wọ náà dáadáa olóró kó lè tóyìn kó sí kápọ̀ mọ̀ká máa ń kówó fún bàbá rẹ̀ wọ́n máa ń fún wa ní gbogbo nǹkan lé ayé yìí òun sì jẹ́ mùsùlùmí àwọn bàbá àtìyá yìí àwọn ṣe kèfèrí kò sì pé wọ́n ṣẹ̀sìn Islam á pè lẹ́yìn òrí dáadáa ṣe fún wọn nítorí pé dáadáa bíi kó rí wọn pè ṣẹ̀sìn Islam yẹn kò sí tó bá tó wá gba gbogbo ìyànjú rẹ o ṣùgbọ́n tí bàbá àtìyá yìí tí wọ́n kọ̀ láti gba ìsìn Islam kò sí wàhálà ń gbà náà nítorí pé la yukallifu Allahu nafsan illa wus'aha ẹrù tí ẹrù tí ẹ̀mí ò lè rù ọlọ́run bò dé rù tó ọwọ́ àwọn bá tó ti ṣe yẹn fattaqullaha mastata'tu tágbára rẹ ká tó ti ṣe yẹn ọlọ́run ní bí ọ léèrè nípa ìtagbára rẹ ọ̀ka ẹgbẹ́ wáyé ó látọ̀dọ̀. أبو كثير الصحيمي قال سمعت أبا هريرة يقول ما سمع أحد يهودي ولا نصراني ما سمع بي أحد يهودي ولا نصراني إلا أحبني إن أمي كنت أريدها على الإسلام فتأبى فقلت لها فأبت فأتيت النبي صلى الله عليه وآله وسلم فقلت ادعوا الله له فدعا فأتيتها وقد أجافت عليها الباب فقالت يا أبا هريرة إني أسلمت فأخبرت النبي صلى الله عليه وآله وسلم فقلت ادعوا الله لي ولأمي وقال اللهم عبدك أبو هريرة وأمه أحبهما إلى الناس حديث الإمام أحمد رحمه الله أقبل إنه مسند الشيخ الألباني مسلم حديث حسن أبو هريرة رضي الله عنه ọ̀kan nínú àwọn sàhábà ni ó sì jẹ́ sàhábà tó gbajúmọ̀ púpọ̀ ọdún keje lẹ́yìn hijra anabi sallallahu alayhi wa sallam gba islam ó sì gba islam lọ́dún keje yìí islam rẹ̀ dáa púpọ̀ ó sì jẹ́ni tí ò lóko tí ò lódò eléyìí tí máa lọ kò nígbà sẹ́kàn bí kò jókòó sọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa lọ yóò máa tẹ́tí gbọ́ àwọn ọ̀rọ̀ tá anabi bá ń sọ yóò máa fi ọpọlọ dé gbogbo òṣèṣì anabi gbogbo ntí wọn bá ń ṣe nítòsí ibi tánàbí wà tánàbí rí tánàbí ọsọrọ gbogbo ẹ làbó Hurairah ń dè tó Abu Hurairah radiyallahu anhu wọn bẹ̀rẹ̀ sí ní há gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ iṣẹ́ àti sí anabi sallallahu alayhi wa sallam débi pé Abu Hurairah ní òun fura pé gbogbo nǹkan tí òun gbọ́ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam. òun ha ṣùgbọ́n ìgbàgbé ń sè òun ha ṣùgbọ́n ìgbàgbé ń sè ó wá sọ ọ̀rọ̀ yìí fún anabi sallallahu alaihi wasallam anabi wa ni kọ́ tí a sọ rẹ̀ màtó tí a sọ tó wọ̀ anabi wa ṣàdúrà sí ike yẹn tí a sọ rẹ̀ báyìí anabi sí ṣàdúrà sí wọn ni da padà padà sára ni láti kò sí ọ̀rọ̀ kan tí mo gbọ́ kò sí nǹkan kan tí mo rí nípa tí mo tún gbàgbé mọ́ so náà fi ń ó fi ń dáhùn èèyàn lẹ́kùn nítorí fìtínà padà ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn ọ̀tá súnna tó ṣe kí wọ́n bu ẹnu àtẹ́ lu Abu Hurairah so náà tó ṣe bẹ́ẹ̀ náà làwọn ṣíà àtàwọn àwọn orientalist onìkan àdúrà àdìsí yẹn irú ọpọlọ onú fáàbù oníbẹ lọpọlọ ẹ so that wọn fi fi iyèméjì wọn fi sọ́kàn àwọn mùsùlùmí lójú pọnà pé ká má gba àwọn àdìsí ànábì sallallahu alaihi wasallam gbọ Abu Hurairah nìyẹn kàn pariwo ni èmi ń lóko èmi ń lódò kan tí mo lọ mí nígbà tẹkọ tọ́lá jókòó sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam Abu Hurairah sì jẹ́ aláìní nínú àwọn aláìní tá a mọ̀ sí ahlus tọ́mọ ní jókòó sí àyè kan nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam tó pé tọ́lọ́run bá mú wá ni wọ́n jẹ tó bẹ́ẹ̀ la Abu Hurairah rí tó Abu Hurairah yìí tá a bá wo ara tí àwọn tá a súnà tí wọ́n lò nìyẹn pé èèyàn gba Islam lọ́dún keje ànábì sì kú lọ́dún kẹwàá lẹ́yìn hijra tó ọdún mélòó ló fi wá há gbogbo àdéhìí àwọn ẹni tó ti gba Islam láti Abu Hurairah tó di mùsùlùmí kí ló má wọn má hàrú rẹ̀ a sọ pé dhalika fadlullah yu'tihi man yasha dhalika fadlullah yu'tihi man yasha gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ẹ̀sìn Islam náà ní ìsìn ẹnìkan ó ní magídí ó sì nípò tó bu àyà wọn fò ń jẹ olórí al-Jami'atul Islamiyya ní Madina sọ náà ni Sheikh Ibn Baz rahmatullahi alayhi so ní ìgbà tí sheikh ibn baz ń ṣe olórí jamiatul islamiyya wọn á lẹ́nìkan lọ bá wọn á nìyẹn sheikh bẹ́ẹ̀ ti ṣe nímọ̀ tó yìí tẹ́sí tún jẹ́ olórí aljamiatul islamiyya kí ló dé tóbi jẹ́ pé tí ẹ̀yin bá jókòó ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam pé ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn èèyàn sábà jókòó síwájú yìí torí pé àwọn àga àga àga àga àga wà ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam táwọn olùmọ̀ ńlá ńlá ńlá ńlá tí wọ́n fún ní ìyọ̀ǹda tí wọ́n máa fi kọ́yàn lẹ́kọ̀ọ́ ètò túmọ̀ sí pé tí wọ́n bá láǹfààní àti kẹ́kọ̀ọ́ ní Al-Madina yàtọ̀ sẹ́kọ̀ọ́ tó lọ kọ́ ní yunifásitì àyè tó tún ti lè kẹ́kọ̀ọ́ pọ̀ gidigidi sọ ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ó gán alára fún ara rẹ̀ yunifásitì mìíràn torí ẹ̀ níjọba Saudiya lẹ́yìn ọ̀rẹ́ yìí kọ́lọ́ wọn san wọn lẹ́sàn-án rẹ̀ wọ́n padà sọ mọ́sálásí anabi sallallahu alaihi wasallam di yunifásitì ní bákan náà mọ́sálásí Mẹ́kà wọ́n ti sọ náà di yunifásitì ní ìsìn so jamiatu almasjid nabawi jamiatu almasjid alharam ó ti wà ní ìsìn tẹ́gbẹ́ àwọn yunifásitì ní gbogbo ẹ̀kọ́ táwọn máa ń kọ́ nínú mọ́tíláṣí yẹn nìsín yunifásitì tí wọ́n ń ṣèdánwò tí wọ́n tún fi ń gbàwé ẹ̀ gbàdí gbogbo tẹ́lẹ̀ gbogbo táwọn fi wà ń bẹ̀ tá a tún fi lọ tá a tún fi lọ tó ọdún mẹ́wàá gan kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ so wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé gbogbo ẹ̀ wọ́ nìsín kí ni wọ́n fẹ́ fàyọ̀ àwọn olùmọ̀láńlá yẹn wọ́n fún kálukú ní àga tí ó fi máa ṣe àwọn àdánilẹ́kọ̀ọ́ nínú rẹ̀ ní الشيخ محمد الأمين الشنقيطي رحمه الله إنه أنقني لكم nípa tafsir ìní ọ̀kan nínú àwọn ọmọ wọn kọ́lọ̀ ń forí jẹ àwọn náà àwọn náà ti sàláìsì wọ́n fún wa nírò pé tí wọ́n sheikh sallallahu alaihi wasallam tí bàbá yẹn bá sì ń sọ̀rọ̀ ẹ̀sìn tó gbèwé wájú ní ń kà láwọn ọ̀rọ̀ tó ti pé ọ̀rọ̀ owó iyebíye ni kì í ṣe pé àṣàdànù ọ̀rọ̀ sónú wọn náà ni àwọn èèyàn púpọ̀ àwọn náà tó jẹ́ olùkọ́ ńbẹ yẹn nínú wọn náà la ti rí wọn ti kè Sheikh Atiyya Muhammad Salim tọ́jọ́ máa kéwu Muhammad al sẹ́kùn lọ parí tafsir Adwaa'ul Bayan nínú wa wọn náà lẹ́tùn rí Sheikh Abdul Muhsin Al-Abbad sẹ́kùn lẹ́ńtọ́ nímàjù ní Madina lónìí nínú wa láyé ìgbà ni mo ń sọ oníṣẹ́ àwọn èèyàn ti pọ̀ bàjẹ́ àni wọ́n ti sọ nǹkan di university level so nínú wa láti ti rí Sheikh Abubakar Jabir Al-Jazairi náà ti ń kọ́ yẹn ní mọ́sálásí Ànábì nínú wọn ni Sheikh Umar al-Fallata Umar Fallata ọmọ Nàìjíríà ní aslu rẹ̀ ọmọ Bauchi ní aslu rẹ̀ hmm. tí bá ń sọ lárúbáwá ó tún fọ ọgbójú rẹ̀ òpin sẹ́yìn àtúntò sí ni bàbá yìí ẹ wàláhì so tí bàbá yẹn ti ṣe sharhu sahihi Muslim so náà sì jẹ́ ọ̀kan nínú àwọn olùmọ̀ńlá ní Madina ní gbogbo gbàyẹn nínú wa ni sheikh abdullah al-ghunayman tó ṣe sharhu sahih al-bukhari àti ṣe sharhu kitab tawhid nínú sahih al-bukhari nígbà tó ń sọ pé ibn hajar ó sàwọn àṣìṣe púpọ̀ nígbà tí ń sàlàyé kitab tawhid nínú sahih al-bukhari sọ̀gùnà ìmáàní olùmọ̀láni náà wà níbi lẹ́gùn àwọn ibn Uthaymeen nínú olùkọ́ jámà ìsìlámíyà náà ni. sọ ala kulli hal tí wọ́n sọ ẹnu wọn náà ní Sheikh Al-Albani nígbà tó wà ní Madina tó ná lọ tó lọ sọ iṣẹ́ olùkọ́ ní Jami'a Islamiyya so ẹni tó wà lọ bá Sheikh Ibn Baz wá sọ pé yẹ Sheikh bẹ́ẹ̀ ṣe nímọ̀ tó tún jẹ́ pé ẹ̀yin olórí Jami'atul Islamiyya àwọn èèyàn tí máa ń jókòó bí ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ máa ṣe wọ́n pọ̀ torí pé sheikh ibn baz àwọn ò ríran àwọn èèyàn tí máa ń jókòó wọn pọ̀ àmọ́ à lágbájá tàmẹ̀dòdó là táwọn tó jólùkọ́ lọ́ńdà yín ní yunifásitì àwọn yóò jókòó ní báyìí ẹ̀wọ̀n pé ṣètọ́ ni. so gbígbà tí èèyàn fẹ́ dánú bíyàn èèyàn fẹ́ múnú yàn sí ẹnìkan so ṣé kò ní bá zọ àgbọ̀. nínú ẹni tí aláwọ̀ èèyàn ń pọ̀ wájú rẹ̀ ọ̀nà làlùbáni náà wà ìgbà tí sọ́kè bìnnì bá zọ àgbọ̀ ó wá ní ẹni àwọn èèyàn máa ń pọ̀ wájú lágbájá tí irú rẹ̀ tí èsì sí lọ́dọ̀ tiwa wọ́n ní bẹ́ẹ̀ ni òní dhalika fadlullah yu'tihi man yasha <laughs> Allahu akbar àwọn ẹni tó jẹ́ ayé nonsense tẹ wàá wálé ayé mọ́yà ayé ayé ayé òfò yaqulu al-abdu fa'idati wa mali wa ya'ba Allahu illa ma arada ọmọ èèyàn ní ọmọ pariwo pé ah, àǹfààní mi ni ọmọ ọba ọmọ lọ àǹfààní mi ni ah, owó mi owó tó yẹ kí n rí wọn àti kẹlẹ omi ọgbà máa lọ. sọ̀rọ̀ pé sẹ́yìn bá kánú. wa ya'ba Allahu illa ma arada ọlọ́run ntọ́lọ́run fẹ́ ní ọ̀sẹ̀ ìyànjú kan kò pé ká ní làálà kan wàhálà kan kò pé kó lékún sí warizquka laysa yanqusuhu at-ta'anni wa laysa yazidu fi ar-rizqi al-'anaa àìjáfáfá kò dín àrísìkì kù símẹ́símẹ́ kò dín àrísìkì kù so mo lè fò mo lè bẹ́ èmi ní lẹ́kọ̀ọ́ èmi ní pọ́tà èmi kíní kò lé nǹkan kan kún ní àrísìkì. ذلك فضل الله يؤتيه من يشاء ẹwúrú gbèsè afáàtú kọ́kọ́ sọ pé ṣé njẹ ewu yẹn ó sì sẹbẹ wọn ní bẹ́ẹ̀ náà ni sẹmọ pé ẹ̀yin ọmọ rẹ ti ẹ àwọn èèyàn yọ gbà wọn lé wọn wọn lé wọn ẹsẹ̀ wọn kò ní gbére afáàkà ni sọsẹlẹ bẹ́ẹ̀ wọn lọ sẹlẹ bẹ́ẹ̀ láàrin kọkọ bùrù mọ tí èyí mà yẹ sùn bẹ́ẹ̀ náà ni orí de lè Abu Hurairah.

so ń torí pé ìbínú kò rán tó lórí ilé ọmọ ẹni tó lọ́n bá kọ àgbéga mọ́ ẹ lè rẹ́kẹ̀ èèyàn gba Islam lánàá lánàá ó kọjá akẹ́yìndé gbẹ̀gbọ̀n ẹ̀gbọ́n báwo ẹ̀gbọ́n rondo akẹ́yìndé di bàbá. nítorí pé ní ìsìn ọdún mẹ́ta ó lé nǹkan díẹ̀ ló ṣe pẹ̀lú sallallahu alaihi wa sallam ànábì ó ti lọ bí twenty years káàbò òrérò tó a di mùsùlùmí abẹ́rẹ́ nǹkan mẹ́wàá tó ń tó wá jẹ́ pé bá the three remaining years ló fi bẹ pẹ̀lú ànábi sallallahu alaihi wasallam ẹ wá wá dúró tó kó jẹ ẹ wá ní akẹ́yìndé gbẹ̀gbọ̀n ẹ̀gbọ́n bá wò tẹ́gbọ́n ọmọ bá fi ọdún kan jù ọ lọ ẹ̀gbọ́n rẹ náà ni nínú agboolé mi tọ́mọ bá fi dọ́kẹ̀ jù yẹn lọ́gọ́ bọ̀dá náà ni àbí bẹ́ẹ̀ kọ́ ni eléyìí kọjá akẹ́yìndé gbẹ̀gbọ̀n akẹ́yìndé di bàbá torí bàbá kì í sọ fọmọ rẹ pé sọmọ pé mo jù ọ lọ àfi tí bàbá wọn bá gbádùn torí tẹ́lẹ̀ náà torí tẹ́lẹ̀ náà láàrin bàbá sọmọ náà sọ pé mo jù ọ lọ tẹ́lẹ̀ ńkọ́ tẹ́lẹ̀ ńkọ́ ṣé ọ̀pọ̀ rúlà lẹfi wọn ni àbí kí ṣe lẹ́yìn jẹ bó ti ṣe jẹ mọdàrí torí délé Abu Hurairah radiyallahu anhu a afẹ́ràn rẹ wàláhi afẹ́ràn rẹ xidimá ṣe fẹsẹ̀ Islam kì í ṣeré sàwọn náà ká máa tara rẹ̀ kẹ́kọ̀ọ́ o ìṣe ń tó wà nù àbí kẹ́ ẹ tò sórí pákó ìmọ̀ ni tó bá lórí yín o ìmọ̀ ni tó bá lórí yín àwọn kan tòwé lásán àwọn fi dírẹ́sì kọ́bọ̀dù gẹ́gẹ́ bí abọ́ táwọn màmá màmá tí wọ́n tò tí wọ́n fi dírẹ́sì ilé tí wọ́n lè fi jẹun so bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà àwọn ọmọ tẹ́lẹ̀ àwọn kí o so al-ilmu ma fi sadr láàmà fi kìmọ́tọ̀ látàrí john làwọn olùmọ́tí máa ń sọ pé ìmọ̀ ni ti ń bẹ nu gbá èèyàn tó jẹ́ pọ́ ń bẹ lórí ẹ̀ tó bá jẹ́ pẹ́pẹ́pẹ́ ẹ ọbẹ̀rẹ̀ sí sàlàyé mà ní. kìí ṣe ti ń bẹ nu síra lẹ́sọ̀ pé ok ẹ fún mi ní two hours hmm, lẹ́yìn two hours ẹ wá wá mo rò pé yé àbí àlè sọ̀rọ̀ àfi ká gbé síra wájú wọn ò ní mà náà torí ẹ̀ káwa náà máa kọ́ pé gbogbo táwọn bá ń ti ń kọ́ àmà hà àmà hà nítorí pé tó ń bá ń ha ò ní bọ́rọ̀ rẹ débi pé kíṣẹ́ẹ̀tì já ò ní máa tọ́ sọ ma báwa di ìmáàmù yàní dẹ̀ yàní dẹ̀ yàní dẹ̀ ìlú kẹta lọrí ni wọ́n ti láti rí ìmáàmù yàní dẹ̀ so ẹ má jà lọ abẹ lónìí torí de eléyìí Abu Hurairah radiyallahu anhu gbogbo àwọn ọmọ yẹn wà lórí rẹ̀ gbogbo àwọn ọmọ yẹn wà lórí ọlọ́run bá sì sí rọrùn fún nítorí pé ọlọ́run sọ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun àwọn aláṣọ alukurani kalẹ̀ àwọn olùmọ́ni àti sunna àwọn aláṣẹ sọ báwo ni sísọ rẹ ó sì rọrùn ẹbílẹ̀ fọlọ́n ṣe bọ́lọ́n ti sọ fóun ló wọ́n sọ sọ ara ń tọ́lọ́n fi sọ sunna nìyẹn irú àwọn Abu Hurairah irú àwọn Abdullahi ibn Amr ibn al-As irú àwọn abdullahi ibn abbas tó ń ti bó ṣe kéré tó dáná fi fi kú ẹ wá dúró àdéhìí tó nìkan ha irú àwọn ummul mu'minina aisha radiyallahu anha irú àwọn al-khulafa'u al-arba'a ar-rashidun ẹ wá dúró àdéhìí tí gbogbo wọn há sórí àwọn abadilah abdullahi ibn abbas abdullahi ibn umar abdullahi ibn amr abdullahi ibn zubair abdullahi ibn mas'ud tó gbogbo àwọn eléyìí wọn ṣe xidima tó ga fẹsẹ islam kọlọ ń jẹ káwọn náà lè rí dáadáa ṣe fẹsẹ̀ islam abu huraira ni máa ń sẹmi àbí ahadun ẹnìkan ọgbọ́n pa mi rí o kì í ṣe pé ń fi ṣe fáàrí o eléyìí wà nínú wa amma bi ni'mati rabbika fahaddith ìdẹ̀rọ ọlọ́run tó lọ́n ṣe fún ọ kò burú fi sọ̀rọ̀ kìí ti fáàrí o kìí ti ìjọra ẹni lójú o kìí ti kí lẹ́yìn jámà o so Abu Hurairah ni ẹnìkan ọ̀gbọ́n pa mi rí yahudiyyun wala nasrani kónítàn wa jẹ́ ẹlẹ́sìn yahudi àwọn ọlọ́jọ́ sátidé àbí kó jẹ́ nasara àwọn alágbélébùú àwọn ọlọ́jọ́ sunday kámẹ́sìlẹ̀ sì sọ pé mùsùlùmí illa ahabbani àfikún nítìyìn kó nífẹ̀ẹ́ mi yẹn ni bá fi. ó sẹran rẹ̀ lẹ́ran àfẹ́ ká má fẹ́ràn la ó rẹ̀ lẹ́ran àfẹ́ kìí ṣe pé ẹnìkan kìí gbọ́rọ̀ òun kìí ṣe pé ẹnìkan rójú mi kìí pé èmi kìí bẹ́ nìkan ṣe àfi kọ́ fẹ́ràn mi ẹnìkan gbọ́ nípa mi ó rẹ̀ àfẹ́ torí tó bá pè iná ló máa bí ìfẹ́ táwọn èèyàn ní sí ni àbá sọ pé ọlọ́run fi ẹran àfẹ́ sí là so ṣùgbọ́n ọlọ́run ṣe ẹran rẹ̀ gbogbo ẹran rẹ̀ lẹ́ran àfẹ́ torí pé àìgbọ́npa mi láì nífẹ̀ẹ́ mi ẹnikẹ́ni omi ní sìn yìí tó máa ń gbọ́rọ̀ rẹ̀ kálukú àfẹ́ràn ah, bàbá yìí àmọ́ tó bá rí sí bàbá sí àwọn aláàfẹ́ràn náà lórí báwọn ìmọ̀ pé sákùsàkù báyìí lórí sẹ́wọ̀n pé sákùsàkù láyé sí àbí òye wa sákùsàkù tẹ wọ́n kàn dín máàkì rẹ̀ kù ni. àjẹpẹ́ tẹ́sán bẹ́lmọ̀áìdì xeyìrún mi là ń tẹ̀rọ. èèyàn ni pé gbígbọ́ ó ju rírì lọ. ní ti gbogbo a máa wí ni pé ìròyìn ò tó àfojúbà. ليس الخبر كالمعاين so yóò wá di wípé àfojúbà àbí àfojúbà yẹn ni pé gbígbọ́ tá a gbọ́n pa rẹ̀ gbígbọ́ ju rírì rẹ̀ lọ so ṣùgbọ́n ọlọ́run ṣe ara rẹ̀ lẹ́ràn àfẹ́ Abu Hurayra ń bẹ lára rẹ̀ náà di sin lẹ́yìn ìgbà tó di mùsùlùmí torí àfi mùnáfìkì àfẹ́ńtì ìbá ṣe mùsùlùmí gidi ní wọn sọ pé òun bá àbò rẹ rajà ọ̀tọ̀ òun ni kí ló ń fi ọ kí ló ń fi ẹ dákun ẹ mú aburú ẹyọ kan wá sábò rẹ rà sí fún wa. èèyàn tó jẹ́ pé gbogbo ìgbésí ayé rẹ̀ ó filẹ̀ lẹ́yìn ìgbà tó gba Islam kò níṣẹ́ méjì tí kò bá wa sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam lọ no computer kò sí nǹkan kan nínú àwọn devices tí wọ́n fi ń sọ̀rọ̀ tí wọ́n fi ń kó kalẹ̀ tí wọ́n fi kò sí òun sì bá wa sọ gbogbo ẹ̀ tó kò jẹ́ kí súnà sọnù àwa sọ pé à ń bínú rẹ̀ ọ̀ gbádùn ọ̀la ẹ̀ ọ̀ gbádùn kan sí ọ àbí tó wọn fẹ́ ṣí àná àbí irú àwọn orientalist títí wọn ti dàrú dànù tẹ́kí bí islam ó ṣe wó làwọn wá lé ìjọba àwọn so ó ní èmi tí mo wá rí bà iná ummi dájọ́dù ìyá mi kúntù ìrìdúhàn alẹ́ islam fẹ́tàtà so ìyá mi tó yẹ kó wọn fẹ́ràn mi jù ìdí tó fi sọ̀rọ̀ ta kọ́kọ́ nù ìyá mi tó wá yẹ kó wọn fẹ́ràn mi jù tó wá fẹ́ràn mi ju àwọn èèyàn yòókù lọ bí mo ti ṣe ròyìn wọ́n yẹ kí fẹ̀yìn ó má lè kọ ọ̀rọ̀ mi lẹ́nu tí bá tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ fi kọ́kọ́ sọ̀rọ̀ ta kọ́kọ́ nù mo wá ń fẹ́ fún ìyá mi náà jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀mi náà ti ṣe gba islam ṣùgbọ́n kíkọ̀ níyà mi máa kọ̀ yá bí ṣe ń sọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí ọlọ́run ti ràn án lọ́wọ́ ti gba islam àwọn òbí rẹ̀ ń ṣe kèfèrí gbogbo ìyànjú gbogbo ìyànjú làwọn ọmọ ọmọ gbà ṣùgbọ́n òbí yẹn sọ pé òun gbà náà ni òbí yẹn sọ pé òun fẹ́ ṣe náà ẹni tí irú rẹ̀ bá kàn ló lè sọ irú ìbànújẹ́ àti ìrònú burúkú tí dorí ẹni kodò ti ń ṣe wọn torí nìsín o lè rẹ́rìn kẹ́rìn yẹn kọ́mọ́tò di nǹkan míì kó tó di kó dẹ́kun rẹ̀ tọba tún ti ronú kan màmá rẹ̀ àbí bàbá rẹ̀ táwọn sì wà lórí kèfèrí pàápàá jùlọ tó bá pẹ́ yín gbìyànjú pẹ̀lú wọn pé kí wọ́n di mùsùlùmí àmọ́ tó ṣe pé ìyáfà kíkọ́rí bàbá kọ̀ wọ́n kọ̀ jálẹ̀ fún àwọn oníṣẹ́ Islam gbogbo oríṣiríṣi ọ̀nà lẹ́ẹ̀mọ́ wá gbogbo oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀ máa mú wálé so lẹ́yìn lẹ́yìn ti sọ pé màmá ẹsẹ̀ islam bàbá ẹsẹ̀ islam tí bàbá màmá yẹn ń kọ̀ ẹ tún lọ wá ìdánilẹ́kọ̀ọ́ tí máa ń sọ nípa ẹgbà islam bóyá tí màmá yẹn bàbá yẹn náà bá tún gbọ́ ẹ̀yìn sókè dáadáa tí wọ́n bá gbọ́ wọ́n tún lè ronú wọ́n ní tani sọ̀rọ̀ yìí náà rí ọ̀kan náà àwọn olùmọ̀ ẹ̀sìn islam náà ni wọ́n bá gbé báyìí wọ́n ń sàlàyé islam wọ́n àwọn gbogbo agbogbo àwọn náà ti gbà ti pẹ́ ah, mọ́mí mi ìta wí lẹ́nu ẹ̀ sọ̀rọ̀ pé ẹ̀yin náà fẹ́ lo chaasi mọ́mí bá ní àbí ti bá ń kọ́ ó ti pẹ́ báyìí ẹ̀wò ẹ̀wò bá mi jẹ́ yẹn tó ti ṣètò dáàdi bá ní àkéni níjọ́ la bí wọ níjọ́ la bí wọ báwọn bá ṣe ìsìláàmù àwọn ọba ṣe bí ọ nì àwọn ò ṣe ń tà wọn àti ẹgbàá ìwà làárọ̀ àjálù burú kọjá pé lẹ́ẹ̀tì fẹ́ẹ̀ sùn kárúgbó yín tó máa kọ́ gbébè kò sí nǹkan tó burú mbẹ wọn sọ làwọn ò lè ṣe ẹ wo àwọn ọmọ tó bá gbọ́n ní Islam ìbànújẹ́ ńlá ni ọmọ bá wọn gbogbo gbà Abu Hurairah ni ó wù mí kí ìyá mi ó ṣe Islam ní sìnkọ. فقلت لها فأبت mo tún gbà sọ ó tún kọ̀ Abu Hurairah òun ò kúnu gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ máa ṣe máa kúnu kìí ṣe tún ṣe pé ẹ fẹ́ pè wọ́n láti kúfúrú tó hàn dáadáa pé kó di mùsùlùmí bàbá ẹlòmíì ní ìsinyìí nínú àwọn ọmọ tó ń jẹ́ mùsùlùmí bàbá tiẹ̀ ológun ni páàgùn burúkú ni tó yẹ pé irú bàbá yẹn àwọn máa ń gbìyànjú pẹ̀lú rẹ̀ kí bàbá ó ṣe islam kí bàbá ó ṣe islam kó fóògùn burúkú lẹ̀ bàbá ọgbọ́ bàbá ọgbà ọ̀dà nísìnyí ní yorùbá lẹ́gùn àwọn bàbá mélòó ni èso oògùn òfo àwọn bàbá mélòó ni epo ògùn ká bí bàbá rẹ̀ ọba lóńdè olóòka bí bàbá rẹ̀ ọba lóńdè tí olóòka ó ní nítorí má di àrò bí bàbá rẹ̀ ọba lóńdè tí olóòka tí ò ní nítorí má di àrò ọmọ ń kọfọ bí bàbá rẹ̀ ọba lóńdè tí olóòka tí ó sì ní nítorí má di àrò yọ la afa kan tí máa lọ ọ̀dọ̀ rẹ̀ ṣé àìgbélé ayé bá wọn agbọ́dọ̀ lẹ́nìkan tá a fẹ̀yìntì àá wàhálà ọlọ́hìn fún tẹwọ́ kẹ́lù in كنتم مؤمنين، الله رب العالمين. kẹ́ bá dúró dẹ́yìn bá jẹ́ mọ́mìnì wa 'ala allahi falyatawakkalil mutawakkilun àwọn alágbẹ̀kẹ̀lé من bá náà máa ń gbẹ́kẹ̀lé sàwọn asọ̀kọ́ àwọn gbẹ́kẹ̀lé yàn bí bàbá rẹ̀ ọba ṣe gbogbo ẹ̀ bàbá rẹ̀ mú hàǹtú wọ́n ti sọ alukur'ani di kí ni agbó tó yára bí bàbá rẹ̀ ọba ti ṣe gbogbo ẹ̀ máa lọ ṣe yẹn wò àwọn bàbá tó bọ́nu eléyìí kábàá dúpẹ́ kábàá wọn àwọn ìyá tó gbọ́nu eléyìí ká wọn dúpẹ́ ká wọn yọ̀ so ọmọ tí wọ́n á ń ṣe súnà nǹkan yìí wọ́n máa ń ba ọmọ lọ́kàn jẹ́ torí bàbá rẹ̀ ò lè farapamọ́ títí káàkiri rẹ̀ ọmọ tùsọ̀ màmá rẹ̀ ò lè farapamọ́ títí kọ́ ọmọ màtìrì rẹ̀ bàbá rẹ̀ bá ní nǹkan kan tí máa kán kó sí ó ní nǹkan kan tí máa tọ́lá ó padà ká bàbá máa ń jọ́ kan náà ni ṣebí bàbá tiẹ̀ ni bàbá rẹ nínú ilé yàrá yìí ẹnìkan ọ̀gbọ́dọ̀ wọ pẹ̀lú ògùn ọlọ́run yóò sì wò ń jọ kan ó lè jẹ́ pé ẹ willingly or unwillingly kẹkàn rí kọ́kọ́rọ́ ńlẹ̀ pé kọ́kọ́rọ́ gbó lélẹ́yìí lè jẹ́nu léyìí kẹ́ máa tíra gbogbo lẹ̀kùn abẹ́ẹ̀kọ́ ni tó lọ́ba sílẹ̀kùn bíi tí bàbá rẹ ọba rí sí gìdìmọ̀ pọ̀ tí bàbá rẹ ń kọ́ fún olé lórí lórí pé àtìrí tí wàá bí òtún àkàrà àkàrà tó èpò mi àkàrà mọ̀kùnmọ̀ lọ́wọ́ àwọn bàbá yín ẹ rí pọ̀pọ̀lọpọ̀ lẹ́nìsín ẹ forí ẹ forí gba ibi ògùn kọjá ni àbẹ́yìn òwò kélé yín rí ibi tí ẹ máa bá wọlé ẹ lọ wò ó bí ẹ bá ti padà lé lónìí ẹ rí i pé kinní kan wọ́n de kinní kan wọ́n de mókè tọ́ba ní àbá mi èwo leléyìí ìṣó àtààbò ni ok ọmọ bá ń gbá pòtí kí n fi ti sẹ̀ kí n wo ìṣó àtààbò ọkàn débẹ̀ lọ́ba já kí ló ń sẹ́wọ̀n kà ìtọ́ àtààbò yẹ kó dáàbò bora rẹ̀ ó yẹ kó sọ́ra rẹ̀ torí mi fẹ́ jà dànù sẹ́wọ̀n kí bàbá wọn fi sọ pé àìsè báwọn àìsè báwọn ah, àyà máa ṣe bẹ́ẹ̀ náà nílé ni mo ti já yìí kò sí nǹkan bàbá lẹ́kùn wọn tọ́ lẹ́kùn torí kó oògùn yìí sàdédé gbèjà ara rẹ̀ ẹni tí ń sóògùn ní gbèjà rẹ̀ àkàrà ọmọkùnrin wọn mélòó nu wa lọ́láyà lọ sọ fún bàbá rẹ̀ rí pọ́ńdé wọ̀nyí ti jẹ́ òrùka yìí ti jẹ́ ebi wọ́n fún wọn náà ìwọ náà ń gbà wọ́n fẹ́ lọ ṣe ìdánwò wáyẹ̀kì wáyẹ̀kì làwọn máa ń ṣe nìyí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ bá wù tẹ́ bá wù ọmọ kárí òka bú mẹ́mbẹ́ o wọ́n ti kókó fò ká sọ́wọ́ àwọn arúnmalẹ̀ wọ́n máa pe èsì ìdánwò fún àmì àbẹ́rẹ́ nǹkan mẹ́ irúnmalẹ̀ mẹ́sì ìdánwò ló ń sẹ́kù ní irúnmalẹ̀ lẹ́yìn pé ó ti di irun mòde irun ọmọgbéga irun síwájú ọ̀hájà irun malẹ̀ ilẹ̀ ló ń bá àdàlàlà ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀. sọ wọn fún wọn náà lóògùn yun pé wọn náà lọ́wọ́ alẹ́ tó fi sọ òbí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ oògùn tí bàbá rẹ̀ rì má di àrò ibi wọn náà wọn lò wọn ni kọ́ lọ malẹ̀ wọ́n ti bàbá rẹ̀ àìmọye nǹkan tá a ti ní kí wọn náà fi fọkọ mọ pé oògùn sọ yẹn nu níwọ̀n tó ti dọ́ọ̀lù burúkú wọn tún wá ní kó o tún fi èédú kó o tún fi pa ọpọlọ ṣé ìmálẹ̀ ni màá ní àbí nǹkan tó dúdú bíi kọlítà wọn á ń kó nǹkan burúkú wọn fi ń fọkọ mu wọn á tún á ń yọlódò nu kíláàsì wọn máa fi ń kó àwọn ọmọ tí gbogbo ọmọ ń concentrate ìwọ ò ní wo bẹ ọmọ òkèké ni ẹ <laughs> títí bá mi fún mi ọwọ́ tí ń fi páàsì ò ní dáa àkọsí ní dáadáa lóòótọ́ irú àwọn nǹkan wọn yẹn ta ló sọ fún bàbá rẹ̀ rí pé kódà ṣèbí bàbá kan kú tú ẹ lójijì náà ni lẹ́ẹ̀bà bá àpótí oògùn gbogbo ẹ̀ oògùn ọ́ a máa kọ́bà èyí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ń ṣe wọ́n máa kọ́bà pé ah, bàbá wọ́n ti ń ṣe náfìlà lọ ni wọ́n kú ẹgbọ́rọ̀ bàbá olóògùn bàbá tó kó gbogbo àpótí òǹdè ló kúnnulé tí èsì pẹ́ fẹ́ so màálù àkàràmọ́kọ́mọ́wọ́ àwọn ẹ̀yà yín tí wọ́n ń tọ́lé olóògùn lójúlé lójúlé èèyàn mélòó lọ sọ fún ọ kẹ pàtì wọn kàn kú ni wọn bá wa kú wọn máa ṣe àlùsúnà bàbá àtìyá rẹ òkú wọn ti di súnà sọtọ wá pé súnà ń bá dùn ọ la ó yẹ kó o sẹ́nà bí bàbá rẹ náà ṣe dá àlùsúnà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ìsìtọ́ bá fẹ́ sọ ń pa bàbá rẹ gbẹ́n sẹ́wọ̀n káwọn bàbá yẹn ọ̀pọ̀ nǹkan yé ókè wọn ọ̀pọ̀ nǹkan yé wọ́n ti gbọ́ mẹ́wàá yé jẹ́ kọ́kàn yé àwọn náà so bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ bàbá kú sórí bídà ẹlòmíì gan bídà tó mọ̀ kẹfìrà bídà tó lè yọ̀yàn kó ní islam ìnirú bàbá ń kú lórí ẹ̀ àgbà yíyọ tiẹ̀ ni wọ́n á pọ̀ jù níjọ́ tí bàbá ń bá kú báwo ká ẹ bá ń gbé bàbá ẹ bá ń ṣe kínní bàbá ti sàṣọ́lẹ̀ kó lọ́gbọ́dá ní oṣù sọ̀lá sí jàǹdà sáànà bàbá o bàbá o ṣé bàbá bídà special náà ìwọ tó sì jẹ́ súnmọ́ special tó gbìyànjú láti yọ bàbá rẹ lọ́fìn bídà kí bàbá tó kú irú rẹ̀ náà làbúrò rẹ̀ ra sọ́ndè tó bàbá rẹ̀ jẹ́ káfìrì ìyá rẹ̀ jẹ́ káfìrà kò yàtọ̀ sí bàbá rẹ̀ náà jọ ń bídíà ìyá rẹ̀ náà jọ ń bídíà ẹni torí pé Ànábì sallallahu alaihi wasallam ti sọ pé inna kulla bid'atin dalalah wa kulla dalalatin fin-nar iná náà ni pàápàá jùlọ tí bídíà yẹn bá dé tó dé lẹ́vù tó tọ́sọ̀yàn àti kèfèrí orídìí eléyìí ìwọ ò ṣe ní gbìyànjú pẹ̀lú bàbá rẹ ó ṣe ní gbìyànjú pẹ̀lú ìyá rẹ ní tó dájú ni pé ọ̀rọ̀ tí wọ́n bá bá bàbá rẹ sọ kò ní dàbí ọ̀rọ̀ tààràtà bàbá bàbá rẹ sọ ọ̀rọ̀ tó bá bá ìyá rẹ sọ kò lè dàbí tààràtà bá wọn sọ torí wọ́n lè wà pẹ̀lú wọn ìwọ kan àwọn kan nígbà tí ò fẹ́ lómi bẹ̀ ó sì máa bá hán tọ́lẹ̀ bá wọn sọ̀rọ̀ ìṣòro tá à ń kó náà ni pé àlè kan pa kínní ìwà àtàwọn ọmọ àjọ ẹ mọ sọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀ pé à ah, mami alẹ pati àti lè pati wọn bá dìyà sí àwọn tẹ ń bẹ̀rù ní ọba yìí jẹ ni mami ẹgbẹ pati ló pé o èmi ní ìsinmi ìṣe gbogbo nǹkan tẹ ń ṣe o èmi sì ń gbáyé lálàáfíà à ah, tó ọmọ tá a ti ṣe fún ọ ní ẹsẹ kankan fẹmi gbogbo tẹ ti ṣe fún mi bọba bọba jẹ Ọlọ́run lèmi kojúlé à ah, ẹ̀rù ọba yà o ẹ̀rọ gba ya ń pè é kí má ní bẹ̀rẹ̀ àrọ́ ọmọ yìí kọjá àbíkẹ́ àfọ̀ ìyá padà dọ́mọ kí òun ń gbọ̀ bá ya kíkẹ́ à lágbájá òun ti bá mi sọ̀rọ̀ kájú òní kótó dípé lágbájá ó dé àwọn akẹ́kọ̀ọ́ òye mi mọ̀ fẹ́ kọ́ ṣàlàyé màmá ọ̀dọ́ máa lé kí òun bàbá ọ̀dọ́ máa lé kí òun torí pé kò sẹ́ni tó fẹ́ sórí ibú jẹ̀mà ṣùgbọ́n wọ́n ní àìfẹ̀sọ̀kíbòsì láì bá wọn fẹ̀sọ̀ jóbò sí tí ìwọ ọba ti máa hán tó lè fi bẹ́ni tí ò sí lójú ọ̀nà sọ̀rọ̀ ntó dájú ni pé ọmọ èèyàn á máa kọ kápẹ́ lópè nígbà tí wọn bá ti sọ pé ò sí lọ́nà ó ṣàṣìṣe ó ti ń pè lópè ni ìwọ gan alárò nígbà ó lè gbà sẹ́ni ìsinyìí kò ní iye ọdún tó ṣe ń sùkúlù òun ló ń ṣe mẹkáníkà ẹnjìnírì tó ẹ̀ sì ń lọ títì inú mọ́tò náà lẹ́wà mọ́tò náà mọ́tò nídìí tó mọ́tò dákú so ìgbà tí ìwọ tó ti kọ́ mẹkáníkà tó gbogbo táì àbí òye so tí ọ̀rọ̀ ń kọ́ ta ẹ ah, ṣe ẹ ṣe ṣe píṣkì rẹ̀ ẹ ṣe ṣe kékeré wọ́n wá sọ pé wọ́n ẹ dàpọ̀ ẹ̀ gbogbo kọ́ mọ́tò eléyìí bàbá dáadáa bàbá dáadáa asọ̀tún kan bì inú ó ọ àbí òní bí ọ yóò bí ọ what what nonsense are you saying ah, mo kọ́wé nǹkan ni ọkọ ìwé tó kọ́ lò ó mọ́tò òkú olójú kan náà sọ pé inú ó bí ọ bẹ́ẹ̀ náà làwọn bàbá wa bẹ́ẹ̀ náà làwọn màmá wa àwọn kìí ṣe pé wọ́n lọ skul ni wọ́n ti ń sin tí wọ́n ń sin ṣùgbọ́n ọlá dídàgbà jù wá lọ àti ìrírí tó pọ̀ jù tiwa lọ làwọn ò fi máa pé kí lọ ẹ gbọ́ tí yorùbá náà sọ pé kí lọ mà dé mà wọ́n mọ̀ sọ so làwọn ò fi máa train rẹ wọ́n sọ fún bàbá tí ń sọ pé kí lọ mà kí rẹ sí riri pé àbá mi ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe àwọn àṣà ó sì tún ti bẹ lọ Ọlọ́run jẹ́ wọn gbọ́ yé ju bí mo ṣe ń bá wọn sọ̀rọ̀ sì jẹ́ kí wọn gbà nítorí challenge ńlá ti ń bẹ wájú gbogbo wa ni wàláì ẹ má wo àwọn ẹ̀tọ́ wa ń tòsí yín rà ẹ gbìyànjú ṣe báyìí ti ríran ẹ̀yin sì ti wà nù malẹ̀ alihamudulilayi bó lẹ́sẹ̀ tún pa àwọn míì náà wọ̀ nù malẹ̀ o àwa tí ọmọ dùn jù làwa tí bàbá wa bá ti kú tí màmá wa bá ti kú àwa tí ọmọ dùn jù nù pé ah ká sì rí bàbá yìí náà káwọn náà wà ká láǹfààní àti tàwọn náà láǹfààní pẹ̀lú pé kí wọ́n pajágbajàgba etí kí wọ́n tó kú gbàtí wọ́n ti kú wọ́n ti kú náà àwọn ti lọ wọ́n ti lọ náà sọgbó wa ni wọ́n ti bàbá rẹ̀ sì ń bẹ sí ìyá rẹ̀ ń bẹ sọ́wọ́ àfi wọn lẹ̀ lórí gbogbo àwọn nǹkan tó takùtà ọlọ́run tó takùtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tọ́wọ́ á ní lọ kọ́ ahọ́n tọ́lẹ̀ òní lọ kọ́ yá máa lò láti bá bàbá rẹ sọ̀rọ̀ láti bá màmá rẹ sọ̀rọ̀ torí tiẹ̀ ni pé kò wí kó o sì wí pẹ̀lú ahọ́n tó lẹ̀ torí kó lọ́n sọ pé waqula lahum qawlan layyina ah, ọlọ́run sọ fún anabi musa àti isa nù ọlọ́run ni wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilm fala tuti'huma wa sahibuhuma fid dunya ma'rufa so ọ̀rọ̀ tó dáa ìbálòpọ̀ tó da ẹni kọ́ bá wọn ṣe àmọ́ wọn pẹ́ ọ lọ títí tí ọ̀dà má tẹ̀lé wọn ẹ dákun ẹja gbìyànjú àwọn òbí wa ọyẹ kan wúwo púpọ̀ lórí ọkàn wa oríire wọn ọyẹ kó jẹ wá lógún púpọ̀ kò sẹ́ni tó wù pé kó bí òun sọ̀rọ̀ ìbú so ṣùgbọ́n dáadáa tí wọn náà wàá mọ̀ ó wàá mọ irú ahọ́n tó fi bá wọn sọ̀rọ̀ wọ́n lè má gbà náà o. àmọ́ hàn tó fi bá wọn sọ̀rọ̀ yóò fi ipa sílẹ̀ nínú ẹ̀mí wọn wàláì tó ń ti pé ntọ́mọ yìí sọ ọ̀bá ńlá mu amọ̀rọ̀ lọ̀rọ̀ tọ́mọ yìí sọ ọ̀rọ̀ lọ̀rọ̀ tọ́mọ yìí sọ tọ́lọ́mùbá fẹ́ yí wọn padà wọ́n yí padà yàtọ̀ sí kó wá máa jágbe mọ́ wọn kó máa fi hàn wọn kékeré kẹ́ẹ̀kú wọn kékeré èmi lọ́mọ yìí sọ fún pé ń wọjà ẹ̀mẹ́ ọmọ tó ti yẹ ká pa láti kékeré rẹ̀ bó sì jẹ́ ọmọ tó ti yẹ kó wọ́n fi torí pé ńgbà tí wọn náà mọ bó ti yẹ kó bá wọn ó ní báyà mi sọ fún gba Islam kíkọ nìyà ń kò ti torí rẹ̀ fàbínú yọ kò فأتيت النبي صلى الله عليه وآله وسلم فقلت nínú ojú ọ̀nà àti pé ìyá sí islam ni o Abu Hurairah tó wọn bá nàbì sallallahu alaihi wasallam wọn sọ fún un ní ud'u Allaha laha bámi bẹ lọ́n fún bámi bẹ lọ́n fún fadaa ànábì sì bẹ lọ́n pé kò sí ẹ̀sìn islam ní rọrùn fún ìyá rẹ̀. Abu Hurairah ẹ̀rí pé tánàbí sallallahu alaihi wasallam bá ṣàdúà àdúà rẹ̀ ò dàbí tiwa gbígbà àdúà tiẹ̀ kò tiwa Abu Hurairah mọ̀ pé àdúà nàbì sallallahu alaihi wasallam kò tiwa àdúà nàbì sallallahu alaihi ẹ̀kọ́ sì ń bẹ́ẹ̀ bì lórí pé a lè lọ bẹ́ẹ̀ ní rí ó ní mo lọ bá nàbì sallallahu alaihi wasallam ẹ sọ́rin àjò rẹ̀ yẹn mo lọ bá nàbì sallallahu alaihi wasallam fa ataytu an-nabiyya sallallahu alaihi wa alihi wasallam fa qultu ud'u Allaha laha ìwà nàbì bẹ́ẹ̀ lọ́n fún yàrá mi bẹ́ẹ̀ wọn sọ pé fànàbì ló wà àdúrà ẹ̀yin tẹ́ sọ fún àyíṣà àdúrà gbẹrẹ fún ó dọ̀rọ̀ wọ́n halẹ̀ wọn sọ pé wọ́n pèdè àdúrà o ṣe ìyá àbúrò rẹ rà tí ó gba yìí á kàyà ogójì àbí kìnìún kàdàlá ayé lò ó dọ̀rọ̀ wọ́n halẹ̀ ha bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó sì jù báyìí lọ ẹ̀kọ́ tí ń bẹ ní islam nísìnyẹn nìkan àwọn custom wọ́n dá ẹrù rẹ̀ dúró lọ́nà wọ́n sì dàìváàtì rẹ̀ lọ sí olú iléeṣẹ́ wọn ló kọ pé àwọn gbẹ́sẹ̀ lé tó wọ́n lọ bẹ nìkan tó yẹ pé ó ń si náà ó sì ń tẹ̀lé súnà nàbì sallallahu alayhi wa sallam ẹ dákun ẹ bá ń bẹ lọ́n kí ẹrù mi yìí kọ́ mọ́ gbé kọ́ mọ́ rà sọ́dọ̀ àwọn kọ́sítọ̀m ó sì tán dáa ó dọ̀rọ̀ wá halẹ̀ bẹ lọ́n fún yàrá mi Abu Hurairah ní náà nídìí ẹ lọ. á sì kì í àmì so ibẹ̀ náà nàbẹ́ sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ wọ́n lọ jẹ́ kí ìyá àbó rẹ̀ rọ̀ gbà ìsìlá wọ́n fẹ́ so ìwọ náà ẹni tó ní ẹ tọ́sí ọ̀gbẹ́ kínní kan wọ́n lọ bá a tú ẹrù rẹ̀ lẹ̀ kó sì wàá ba lálàáfíà wọ́n bẹ́ẹ̀ ṣe bá ní mánì tó dáa ó ti dáa torí pé àdúrà tẹ yẹn kéé gbé ọwọ́ bó ti sọ̀yìn yọ̀ sẹ́nà.

kò yẹ kọ lọ bẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni kẹsì bá kọ ọ bá kù wípé àbí kó tó yẹ kó ń sàdúrà yẹn lọ lòdó bá bẹ lẹ ó ti parí àdúrà gbà ibi afẹ́ gbin bì afẹ́ gbin obì ilẹ̀ ti obì ti lálẹ́ wò àbí òye ti o bá lẹ̀ wò tó gbogbo àwọn eléyìí ó dọ̀ọ́ lọ́ àhàlẹ̀ hà bẹ́ẹ̀ lọ́n ó túmọ̀ sí pé táwọn bá ń fẹ́ dáadáa fáwọn òbí wa. lójú pọ̀nà apá ń pè wọ́n pé kí wọ́n gba islam kò tó kákà mọ̀rọ̀ sọ kò tó ká má wàá hù láì jẹ́ pé atúfàdúrà kan kọjá kò gbọdọ̀ tún ma lórí àdúrà táwa nìkan ṣe àbúrò rọrọ bí ewu àwọn tí lọ bá nàbì islam tó torí pé alárúbá náà lọ sọ pé máa ha kà wà hàrọ́kẹ́ mítìlò bọ̀fọ̀ríkà nǹkan kan ò tó láti fi họ ẹ̀yìn bí ìkànnì yẹn ó túmọ̀ sí báwa náà tí nǹkan kan tá a máa ń wá lọ́dọ̀ Allah àti gba gbogbo ìyànjú tó yẹ ká gbà kò burú ká má kúrú ẹnu ká lọ bá ẹrú a mọ̀ kò sì lè jẹ́ sọ́ọ̀lẹ̀ àfi tí máa ń tẹ̀lé súnà torí kí ni sọ̀lá òótọ́ tó kù mọ́ téèyàn bá ti fẹ́ súnà so ìbéèrè ńlá lélẹ́ ìfà fún gbogbo àwọn tí ò tẹ̀lé súnà so tó máa ń sọ̀rọ̀ pé sọ́ọ̀lẹ̀ sọ́ọ̀lẹ̀ àwọn náà máa kó àwọn ni wọ́n ń bá wí ìwọ tó jẹ́ pọ́ta súnà ni ọ̀ta súnà ń padànù olójú ọ̀nà ànábì òwúlò kò pé ọ wọ́n sì sọ̀rọ̀ àwọn tálẹ́ ní rí o ọ̀nà méjèèjì tó kò tún kásẹ̀ òkè ọ̀dájú pé àtòjì jẹ́ nìwọ̀n torí ẹ̀ ẹ tún á kíyèsí Abu Hurairah radiyallahu anhu ìgbà tí ọmọ abá nàbì sallallahu alaihi wasallam ń kọ́ sọ pé bá mi bẹ lọ́hùn fún ìyá mi kó di mùsùlùmí nínú ọ̀rọ̀ tí ń sọ ẹ ọkàn sọ pé ó dùn ọ̀gbọ́n àhàlẹ́ àmì ìsàjọ àfihàn ṣùgbọ́n súnmọ́ ó jẹ́ pé bílí dánil mọ̀kọ́l tí ọba sọ lisanu hal o ti wí tí o bá wí jáde pé mo sọ pé ẹ islam ipò Abu Hurairah ti sọ irú àdúrà tẹ̀ fẹ́ ìyá mi mo ṣe ṣeṣe kó gba islam o ẹ bá ń bẹ lọ́n fún ọ̀rọ̀ pé yé ẹ bẹ lọ́n islam torí pé ìyá rẹ̀ káfíra ní gbà wọn àwọn aṣọ pé kí n irú àyàfi kí n bẹ lọ́n fún kíkọ́ lọ́n fi mànàkó di mùsùlùmí tẹ̀lé ìjẹba àtẹ́wà sọ pé gbàtí ìyàbò rírà wà ń káfìrà ìbọ̀lọ̀ bá anabi kíkọ́ anabi ọ̀sàdúrà fún anabi sàdúrà fún torí ẹ̀ lẹ́yìn tí ń lọ sàdúrà fún àwọn jọ́ọ̀nù àti dọ́kàtì ike kó kún olówó kó bu háyà abẹ́ ẹ̀kọ́ ni kí wọ́n gbá kòtí ìbò kí wọ́n wọlé fa. torí pé ńgbà táwọn èèyàn bá gbẹ́sìn yìí gbogbo àwọn ibìkan ibìkan tí ọ̀tọ́ka sí ti ń wá làwọn máa dì mọ́ tọ ànábì sì ìgbà tí Abu Hurairah ó ní ud'u Allaha laha fada'a fa ta'qi títọrọ tọtọrọ tàìtọrọ lànàbì bá ti sàdúà tọ ànábì tó wá sàdúà bẹ́ẹ̀ tọlọmọ bá sì gbà ó dájú pé nínú àwọn ńláńlá tọlọmọ sẹfà ànábì sallallahu alaihi wasallam ó sì tún ṣe déédéé pé àkọọ́lẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti síwájú wípé ìyá Abu Huraira yóò gba Islam bí ó sì ti ṣe wáyé náà nìyẹn tí ò bá sí nínú àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ a jẹ́ pé ọwọ́ abẹ́ la yaruddul qadara illa kò sí tó lè pa kádàrá dà àfàdùà ṣùgbọ́n ànábì kan náà sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ó tún fi àwọn àmì míì hàn wá nù sẹ̀lẹ̀ míì ká mọ̀ pé èèyàn là nábì òun kọ́ ló ń kọ kádàrà ntọ́lọ́run ọba bá fẹ́ ní máa ṣẹ torí wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ntẹ́yìn ń fẹ́ tẹ́ gbalérò lè ṣẹ àfi tọ́lọ́run bá fẹ́ àá ṣe bẹ́yàn náà ni ẹ̀gbọ́n bàbá ànábì Abu Talib kékeré bò fi jẹ́ kọ́ lẹ́tọ̀ọ́ sí kọ́ wọ ìsìlámù ẹni tó torí tó bá wọ islam ẹ̀san gbogbo wàhálà tó ṣe ẹ̀san gbogbo ìyàtọ̀ jẹ́ nítorí islam yóò gbà lágbà pé tonti bá nàbì sallallahu alaihi wasallam ṣe gbìyànjú abu abu tọ́lìbù ọmọ gba islam abu tọ́lìbù ọgbà islam bàbá yẹn ọsàkọtì kún sí ìpè tí wọ́n pè náà ni nítorí àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé àwọn jẹ́ abatẹnijẹ́ tó wà pẹ̀lú rẹ̀ ń gbà tonti pọ̀ kan nu wọ́n padà gba islam. bí méjì ni wọ́n sáré àwọn padà gba islam ọ̀kan lòun náà kú sórí kèfèrí náà àwọn tí ò jẹ́ kó gbọ́ ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tọ́lọ́ sọ pé ina innaka la tahdi man ahbab walakinna Allaha yahdi man yasha ìwọ ò lè fọ̀nà mẹ́rin tí o bá nífẹ̀ẹ́ sí káfí gbogbo eni ti nàbì nífẹ̀ẹ́ sí ní ọgbà islam ọlọ́run ló máa ń fọ̀nà mẹ́rin tó bá fẹ́ torí ẹ̀ hidayatul irshad wad dilala ńlọ́wọ́ àlọ́dún anábì sallallahu alaihi wasallam àtàwọn olùmọ̀ nípa ẹ̀sìn islam a lè fi hàn mana a lè ṣàlàyé ọ̀rọ̀ fún kásàfihàn rẹ̀ fún kọ́ hàn àmọ́ hidayatu tawfiq ọ̀dọ̀ ọlọ́run ló wà mana kó ti mana ọlọ́run ló lè ti bẹ́ẹ̀ kò sí fún yàn. Abu Hurayra ó ní nígbà táwọn ẹbí sádùn àtàn fa àtẹ́tù alẹ́sẹ̀kẹsẹ̀ kọ́pẹ́ wọn bá lọ báyà mi àjọ afẹ́tà àríyá ìyá ti wọlé kùmárà ó فقالت يا أبا هريرة يا بني وأبو هريرة وتمسك به orúkọ tánàbí bá tẹ̀ mọ́yàn lórí yóò mọ́ lórí náà ni bàbá àtìyá Abu Hurairah àwọn ọ̀sọ́lá Abu Hurairah orúkọ ọ̀nàgídíá lélẹ́yìí ànábì ló fún un tó fi dórí ìyá rẹ̀ tí ọ̀sọ́ ló kọ̀ ọ́ wọ́n mọ̀ pé orúkọ ọ̀nàgídẹ́ tánàbí tẹ̀mọ́ lórí òun ọmọ lórí débi wípé wọn ò fọkọ̀ mí ìdá màmá torí ẹ̀ ni àwọn olùmọ̀ tí wọ́n pìtàn nípa àwọn sàhábà wọ́n sọ pé nínú àwọn orúkọ kí ló kọ rẹ̀ tó fáwọn ní wàhálà ṣe jù láyé nínú wọn làbó Huraira wọn torí Abu Huraira Abu Huraira kò tẹ̀ jẹ́ nìkan ó pé kí ló kọ yín náà rí bí gbọ́n bàbá àbèjì bàbá àbèjì bàbá àbèjì wọ́n ní à ń wá ọkùnrin kan wọ́n ládùúgbò yìí ní gbé bàbá ń ga ó fi àgbà ó tún kọlà ẹni tó fi àgbà tó kọlà pọ̀ ládùúgbò yìí kí ló kọ rẹ̀ bàbá àbèjì náà ní gbogbo àmà sí àbí mr o àbí ẹ mẹjúgbe ni haruna ni àbí kíni ni mi ò mú kọ tí ń jẹ bàbá àbèjì tá a máa kò tẹ̀ jẹ́ ń béèrè ó kọ rẹ̀ rí irú náà ni Abu Hurairah radiyallahu anhu tòtí wọn sọ pé ìyapa ń bẹ lórí kí ló kọ rẹ̀ alimami ibn abdulbar nínú tírà rẹ̀ al-Isti'ab ó ní ìyapa ń bẹ lórí orúkọ rẹ̀ ọ̀rọ̀ tó jogójì lọ ni wọ́n sọ nípa kí ló kọ rẹ̀ ni imaamu nawawi sọ pé ìtẹnu fẹ́ kò lé lórí jù ní abdulrahman ibn Sahl sọ nítorí di eléyìí báyìí abu huraira ìyá náà ni wọ abu huraira. inni aslamt dájúdájú èmi ti gba islam dájúdájú limada ta'kid le lishak torí Abu Hurairah lè máa ṣe ìyá látijọ́ dantí kíkẹ́ gba islam ọ̀fẹ́ sí méjì ń dànù pátápátá dájúdájú èmi ti gba islam Allahu akbar. فأخبرت النبي صلى الله عليه وآله وسلم مواصفة النبي صلى الله عليه وسلم يرودون لليه يرودون لما أخويا èwo nínú ànábì ò ní dùn sí yóò dùn torí pé gbogbo àlùmọ rẹ ni ìgbàdéyàn kan tó ti gba Islam àlùmọ rẹ tọgbọtọgbà ó lékún sí i ó kó nínú àlùmọ tọgbọtí ọgbà ó kó nínú ummatu da'wa ọbọ sínú ummatu ijaba inú ànábì dùn fakult tí wọn sọ fún ànábì sallallahu alaihi wasallam ud'u Allaha li wa li ummi ẹ tún máa ń bẹ lọ́n fẹ́mi àti ìyá mi torí orí ti di púpọ̀ báyìí ẹ tún máa ń bẹ lọ́n fẹ́mi àti ìyá mi tó àdúrà ti sìn ó ti yàtọ̀ sí ruta lákọ̀ọ́kọ́ àdúrà àdàlà kòkó tẹ́ ń ṣe fún ìyàwó rẹ̀ rà òun náà nìkan gba Islam torí ẹ̀ tí wọ́n á ní ẹ̀sìn àdúrà fún kékeré àdúrà tẹ́yìn oṣù náà ní pétọ́ à ń bẹ lọ́n kó jẹ́ kẹ́yìn náà kẹ́ ẹ dọ̀kan nínú wa kẹ́ ẹ di mùsùlùmí kẹ́ ẹ má kúkú ò láyé yìí láì ṣe Islam mo rò pé <laughs> lọ́dọ̀ káfíìrì ìpìlẹ̀ ń sẹ́wọ̀n ìpìlẹ̀ ń sẹ́wọ̀n amẹ́yìn lẹ́ mọ́ àyàn ọ̀kan ní sẹ́bí ìgbà rojú rẹ̀ ẹ máa ṣe àdúrà yẹn tó tẹ́ pàmò ojú jẹ pé tọ̀ bàbá abẹ́lọ́hún fún yín pé kí ẹ̀yin náà kẹ́ ẹ dọ̀kan nínú wa kẹ́ ẹ darapọ̀ mọ́ wa kẹ́ ẹ di mùsùlùmí kẹ́ ẹ sì má kú kúrò láyé yìí láì jẹ́ pé ẹ jẹ́ mùsùlùmí ọlọ́run gbà tó ń bá tó ń bá lọ́lọ́run nígbà ọlọ́run gbà bàbá ọlọ́run gbà tó wọ́n ń gbòòrò má di ẹ̀rẹ́ lọ́wọ́ oníwọ̀n ọjọ́ ọ̀la àkìtàn lọ́jà ẹbí ibi tó ti kú lọ lọ ọjọ́ bó ti ṣe jẹ́jẹ́ rẹ̀ ọmọ kan wọ́n mú un bìkan lọ́sàn-án ní pé ọyọ àgbẹ̀ sínú mọ́ṣáláṣí àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àyè tán ti kó káwọn èèyàn ti máa tọ̀ wà lọ ọyọ àgbẹ̀ bẹ́ẹ̀ nítorí wọn adọ́ ọmọkùnrin yó wọ́n kiri bẹ́sikẹ́ ọ wá

náà tí èsì kójú ọ̀sọ́ náà fún ọlọ́run àti àṣírí wàá tu àwọn náà wà bẹ̀m̀bẹ̀ ìrìntọ́ ọ̀tàn àbí ọ̀tàn kí ló ìwà ṣé mùsùlùmí ni wà ní àbí ọmọlẹ́yìn pọ́ọ̀lù ọlọmọlẹ́yìn pọ́ọ̀lù lọ́wọ́ wọ mẹ́tíláṣí mẹ́tíláṣí ọlọ́run ó sùn ní alígà lónìí tó yóò bá lẹ́wọ̀ ẹ ránṣẹ́ pé bàbá àtìyá rẹ̀ yóò bá lẹ́wọ̀ ọmọ alẹ́ ìbò náà ọmọ ilé ìbò ni ọ ọba nílé báyìí báyìí báyìí yóò bá lẹ hmm, tó wà ń bẹ ní ìsinmi pé ọwọ ló ṣerú ẹ mọ ọwọ ẹ fẹ túlẹ kọmọ lọ láìláì ọyẹ lọ mú ọwọ wà lọ mú ọwọ sẹ́ẹ̀ níbi tí wọ́n ti fìgbẹ́ fọ́ wọ́n ti fìgbẹ́ bàjẹ́ títọ̀ ọ̀dà tọ̀ sí ọlọ́wà ẹ fún lọ́wọ́ kọ́mọkọ́mọkọ́mọ kọ́ eléyìí náà tó nílà ó tó lẹ́kọ̀ọ́ lẹ́nìkan wá ibi tí wọ́n wá lọ tó jẹ́ rántí ni ẹnìkan ó lè lọ síbẹ̀ ṣé mùsùlùmí kan lè lọ síbẹ̀ sí ṣọ́ọ̀ṣì ṣé mùsùlùmí kan lè ọ̀dàpẹ́pẹ́ ní sọ́ńdà rẹ̀ ṣọ́ọ̀ṣì la fi ń wé mọ́tíláṣí. <laughs> mo rò pé yé ibi tá a ti ń tẹ̀bọ̀ tá a ti ń sọ́ọ̀ṣà tá a ti ń pe Jésù lọ́fẹ́ fi wé mọ́tíláṣí ẹ wọ pọ́lọ́ bó ti bó ti tọ́ sori sani kálí lọ síbẹ̀ ṣọ́ọ̀ṣì la fi wé mọ́tíláṣí. A'udhu billahi minash shaitanir rajim sọtori di eléyìí ní ìsìn Abu àti ìyá rẹ̀ wọ́n ti yàtọ̀ ìdùnnú Abu Hurairah lékún ìdùnnú ìyá rẹ̀ kún kẹ́kẹ́ Abu wa ń fẹ because ẹ mà pé nísìnyí àti gba ìsìláàmù ń gbà mí kìí ló le bí àti sẹ́kù ọ̀pọ̀lọpọ̀ àwọn kò rí yẹn wọ́n lè bí àwọn tẹ́lẹ̀ kan pàṣẹ pé pé wá wá wà lébù tó wà nù wé sí náà wá wo kíní kan àbí òye sọ ẹ́ i pé èèyàn bíi mẹ́wàá èèyàn bíi twenty wọ́n lè jáde pé àwọn ti mùsùlùmí àwọn ti mùsùlùmí but wọ́n lè má ṣẹ́kù lórí Islam á wà wọn tì ẹlòmíì òun gangan fúnra ara rẹ̀ ni wọ́n máa ma fi ilẹ̀ kó òun ṣe ẹ̀sìn ilé díẹ̀ ẹlòmíì òun fẹ́ ṣe é àwọn olórí ibú kan nù àwọn tó ti wà láàrin wọn tẹ́lẹ̀ làwọn bá padà lọ ka amálé lóru pé wọ́n lọ mọ ọgbà Islam àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn òbí orí rẹ̀ ni ní ọba sọ pé kí wọ́n sìn jẹjẹ òun kà sí dírámà ni so àti gba Islam kò le tó àti sẹ́kùn bẹ́ẹ̀ ìdí nu tó fi jẹ́ pé gbogbo ẹni tó lọ́nba fi ṣe sábà bí kí wọ́n gba Islam gbọ́wọ́ rẹ̀ iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ìdí nu jẹ́ pé táwọn yẹn gba Islam láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n yìí fi wọ́n lẹ̀ wọ́n mọ̀ mọ́nítọ̀ wọn gbogbo ìgbà wọn náà lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam láti lọ gbọ́ information nípa islam wọ́n mọ̀ kọ́ wọn bó wọn ṣe fẹ̀sì new new information ti máa ń dé àwọn náà máa gbọ́ wọ́n máa tẹ̀lé ìdí nu táwọn fi máa ń sọ pé sẹ́nìkan bá ló ń gba islam tó wá pé tọ̀kù sí wàhálà máa wá dánilẹ́kọ̀ọ́ máa wá sílé kí ó wá sílé kí ọ̀fẹ́ tó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn súkẹ́súkẹ́ ni wọn ò ní kọ́ntínú torí ẹ̀ Abu Hurairah wa ń wá pé kó má jẹ́ pé màmá mi gba Islam lónìí inú wa ń dùn àfẹ́bàmíjẹ́ kó má di lọ́la kó lòun ṣe má tẹ̀sí ma kó di tọ́ ma kódà bí ọ̀rẹ́ sọ̀rẹ́ kódà bí alábàgbé sọ alábàgbé tí yọba lòun ṣe Islam máa sẹ́yìn tún mẹ́ǹtì pẹ́jọ pé à ah, màmá kò ní dá bẹ́ẹ̀ à ah, ìsìláàmù èèyàn filẹ̀ ṣé ẹ má tún filẹ̀ kí ni kankan. wọ́n kọ́ ọlọ́mọ wọ́n sì pè fún ọ pàápàá yorùbá lẹ́wọ̀n ó lè lò wọ́n kọ́ ọlọ́mọ ẹ lè kọ́ ọlọ́mọ náà ibi nu yín lòún gbé tòun ti jáde wá sílẹ̀ ayé mo rò pé ìgbà tí èsì kọ́kọ́ mi bàtà bàtà àwọn lè tọ́nu àmọ́ ọmọ tó ṣe pé nù rẹ ló ti jáde àwọn alọ́kọ́ ọlọ́mọ ọ̀ ń sáwàdà yorùbá lẹ́bù yóò lò wọ́n kọ̀ lọ yorùbá lẹ́bù yóò lò wọ́n ṣépè fún Abu Hurairah wọn fẹ́ kánàbí o tún ṣàdúrà fún àtìyá so that oore oore ó tún máa pọ̀ sí i kò ní wá jẹ́ pé ó di mùsùlùmí inú wa ń dùn yóò tún padà kó òun ṣe má anabi sallallahu alaihi wasallam ni allahumma abu hurairah. وأمه أحبهما إلى الناس والله يروره أبو هريرة أتي ياري jẹ́ kí àwọn èèyàn nífẹ̀ẹ́ wọn fi ìfẹ́ wọn sọ́kàn àwọn fi ìfẹ́ àwọn méjèèjì sọ́kàn wọn túmọ̀ sí pé ara yín lẹ́kọ̀ọ́kọ́ máa pè ó kẹtù pẹ̀lú mi kéde pé ud'u li ummi wa li ud'u li wa li ummi so bí wọ́n fẹ́ sọ pé allahumma allahumma ansurni wansur wansur waliday allahumma ansurni wàlí waliday. ọlọ́run sàránṣẹ́ fún mi sàránṣẹ́ fún bàbá àtìyá mi jésù kọ́ lọ́run sàránṣẹ́ fún bàbá àtìyá mi sàránṣẹ́ fẹ́mi náà ẹni pé náà àdúrà ara yín lẹ́kọ̀ọ́ ṣe fún kẹ́ ẹ tó tún ṣe fún ẹlòmíì gbàtà nàbì sallallahu alaihi wasallam náà sì dáhùn bí wọ́n ṣe tóun tó ṣe déédéé náà nàbì náà fi tó pé Abu Hurairah ẹrú rẹ̀ Abu Hurairah àti yá rẹ̀ wọ́n sọ pé ẹrú rẹ̀ ìyá Abu Hurairah àtọ́mọ́ rẹ̀ ẹrú rẹ̀ Abu Hurairah àti ìyá rẹ̀ fi ìfẹ́ wọn sọ́kàn àwọn èèyàn so eléyìí anábì sallallahu alaihi sọ bẹ́ẹ̀ kìí nítorí pé àwọn fẹ́ gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn àmọ́ nítorí pé wọ́n má bàa ní wàhálà kó wọ́n má bàa ní fìtínà nù gbèsè ayé kó wọ́n má bàa ní wàhálà wọ́n gbogbo ìgbà tí èèyàn ti jẹ́ pé kọ́nu ń ọba bá ń bẹ láàrin èèyàn àtàwọn èèyàn kò sí gbọ́nmi sí òtó gbọ́nmi sí omi òtó láàrin rẹ pẹ̀lú wọn ó lè mójútó àwọn kan tí ó sì ọ láǹfààní nínú ìgbésí ayé gbogbo ìgbà tí wọ́n bá ti ń kórìíra rẹ tí wọ́n bá ń bínú rẹ tí wọ́n bá mú ọ lọ́tà kò sí tàbí eléyìí náà máa dá ọpọlọ rẹ padà kúrò nídìí nǹkan tó fẹ́ òní mèwó lọ yẹ kó o mójútó torí pé àwọn fẹ́ ba tiẹ̀ náà ní ara kí wọ́n rí tiẹ̀ bàjẹ́ náà so a sì rí i pé anabi sallallahu alaihi wasallam ń tara eléyìí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bí ẹni tí wọ́n fẹ́ wípé káwọn èèyàn wọ́n fẹ́ràn òun tontu kékeré ṣe ń dábò rírà tọrọ gangan nù ṣàdúrà fún anabi lọ́wọ́ á rí i pé èyí tó dáa fún wa nínú àdúrà ńlẹ̀ tá anabi sẹ́wọ̀n. so otu túmọ̀ sí pé ẹni tóun náà bá wá ń fẹ́ tẹ́lẹ̀ pé ìwọ ni ń wù lọ́kàn rẹ̀ káwọn èèyàn fẹ́ràn rẹ̀ yàtọ̀ sí pàṣẹ nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àti náà ti kọ́ wa kí náà ṣe tọ́lọ́wọ́n fi fẹ́ràn wa kí náà ṣe na èèyàn fi fẹ́ràn wa izhad fi dunya yuhibbuka Allah wa izhad fi ma 'inda an-nas yuhibbuka an-nas rí ilé ayé sá má jẹ́ ọjọ́ pé ilé ayé lọ wà mọ́yà ọlọ́wọ́n bó sèrí ń ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn sáwọn fojú sí ń ti ń bẹ lọ́wọ́ wọn pàǹtí rọ̀hún owó ayé yìí mọ́jọ́ jẹ́ pé ló fojú sí tòun fi ń bá yàn sí tẹ bá lọ́ọ̀rì òdodo tí ń wá yín tẹ́yìn náà ń wá tí ò jẹ́ torí ń tẹ́ ní ẹ nífẹ̀ẹ́ ẹ nífẹ̀ẹ́ níṣẹ́ lèèyàn máa ń kájú lẹ̀ lèèyàn máa burú tí máa gbóró tó bá ti mọ̀ pé gbogbo ẹni tí wọ́n ń bọ̀ wọn wàá bọ̀ wọn nítorí ìfẹ́ torí nǹkan tá fẹ́ gbà lọ́wọ́ wọn torí ẹ sẹ́ni kan láti rí ẹ̀sọ́ ọjọ́ bàbá wa o ti mọ̀ pé kò ní ju báràkà yìí náà lọ so amẹ́ni tó ní hà mo kàn wá kí yín náà ni aláhùn àti ó wá tì mí ló fi wá àti mo lẹ́sí lẹ́wọ́ yìí àtọ̀nà túnútúnú aláhùn àti wọ́n fẹ́ kí ẹ jẹ́rìí sí pé mo nífẹ̀ẹ́ yín tó rọ lọ àbí òye wa àbẹ́ni tó nǹkan tó wà lọ́wọ́ rẹ lọ́fẹ́ gbà ọ̀rẹ́ àtijọ́ pẹ̀tọ́ mẹ́ta ọ̀dọ̀ àwọn ìyàwó pẹ́ẹ́lí náà ń ké àwọn ọmọ gan náà ń ké akọ̀kọ̀rọ̀ ọkọ̀ bá bò oṣù wo gbọ́dọ̀ two hundred ní agbéléke yóò wù ọ́ láti kéde ṣé torí two hundred mo ti wá wá bí torí pé òun ọ̀wá ń tó lọ lọ tọ́ba tún déńjọ́ mi wọ́n sọ pé bàbá mo ti ní kẹ́ ẹ mọ́ wà mọ́ àbí òye mo ti ní kẹ́ ẹ wà mọ́ so eléyìí túmọ̀ sí wípé anabi sallallahu alaihi wasallam yàtọ̀ sẹkọtọ kọ wa tí wọn bá tún wọn fẹ́ ṣe ládùá pípé káwọn èèyàn fẹ́ràn rẹ̀ torí tí wọn bá ti sẹńtà anabi wí náà wọn fẹ́ràn rẹ̀ ọ fẹ́ nǹkan tó wà lọ́wọ́ mi èmi náà fẹ́ tó wà lọ́wọ́ rẹ̀ adépa fẹ́ràn ara wọn tó lọ lọnà so tí wọn bá ti wá gbìyànjú láti ṣe lé ìwà rí nítorí fẹ́ gbogbo etí yorùbá máa tẹnra jẹ tó máa sọgùn òfò ìyọnu ayé ẹn kìnnìkan kan tani lárí ìyọnu ta ló yẹ ká wá Allah so àwọn Yorùbá mọ̀ wá yọnu ayé wọn lọ sí gbẹrẹ wọn lè sí gbẹrẹ tójú pé tí wọn bá ti ró nǹkan máa yọ mọ wọn sára rẹ láti lójú àwọn míì wọn lè lọ wọn lè lọ jẹ pé kí ni ó gbẹbọ lọ sórí ta kó ń wá yọnu ayé torí kí wọn lè bá àdìbò fóun àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin omi lè sọ pé yọnu àwọn àgbà yọnu àwọn àjẹ́ sànẹ́bí sallallahu alaihi wasallam fi hàn wá tí wọn bá ń fẹ́ táwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ rí ti ń bẹ lọ́wọ́ wọn ta tó o bá sì tún fẹ́ ṣe ládùá ó lè bẹ lọ ó lè bẹ lọ kó káwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ tí wọn náà bá dìyàn dáadáa tó ń sìn sí dáadáa ṣe eléyìí jẹ́ hadith Abu Hurairah radiyallahu anhu níbi táwọn Nabi sallallahu alaihi wasallam ti kọ́ wa pé nínú dáadáa tó máa lè ṣe sóbì rẹ̀ náà ní pé òbí wa pé kí wọ́n gba islam àwọn òbí wa tán ti jẹ́ mùsùlùmí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kọba wa tún islam wọn sí àwọn òbí wa tí wọ́n sì jẹ́ wípé wọ́n àti súnà mọ́ ọlọ́run ọba kọba wa sí wọn lẹ́ni tí ó di súnà tí ó máa ẹni tó sì lóbi tó jẹ́ pé káfíìrì ni wọ́n ọlọ́run kọba wa rọ̀ wọ́n káwọn náà gba islam kí wọ́n tó kú àtàwa àtàwọn òbí wa àtàwọn ọmọ wa àtàwọn àrọ́mọdọ́mọ wa ọlọ́run kò sí wa lọ́mọ àlùjànnà ọlọ́run má sì wa lọ́mọ aná mẹ́jọ máa ná tara wa jáde ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ثمانية آسي تي تاسوعة أبي عاشورة تبابوسي يوم السبت أبو جمعة آسي إلين يرى ولما آه، شيخ الإسلام ابن تيمية رحمه الله أبي ليري روبيري تي عاشورة أبي تاسوعة يوم السبت sáàsì àbáàníṣe wọn láti kò síjọ tọbọ síta níṣe àdéhìí kan wá wà tó sọ pé ànábì sallallahu alaihi wa sallam ọkọ fún wa láti sọ sùyàmù ọjọ́ sept èèyàn àfi tó bá jẹ sùyàmù ọ̀ranyàn tó jẹ́ Ramadan so Ibn Taymiyyah rahimahullah wọn ní àdéhìí yẹn imma shadh wa imma mansukh. nínú kọjá hadithi tó so yìí pé ó fẹsẹ̀ rìn lẹ̀ lóòótọ́ wàláàkín ó tako ti àwọn ẹni tí hadithi tí wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ ju ti eléyìn lọ mú wa lọ kìí ṣe pé kò fẹsẹ̀ rìn lọ tó náà sọ pé alhadith shaz huwa ma rawahu thiqa mukhalifan bihi tẹ tẹ́kọ́ àbí mukhalifan bihi riwayat al-awthaq thiqa lọ́gbàá wa. ẹni tá a máa fọkàn tá a ní fọkàn tán sí ẹgbà wa rẹ̀ ṣùgbọ́n ẹgbà wa yẹn tako ẹgbà wa tàwọn ẹni tó jẹ́ ní ìfọkàntán tán pọ̀ jùlọ àbó ó ó ó ó gbà wa ó tako ẹgbà wa tẹni tó jẹ́ ní ìfọkàntán jù ń lọ so Ibn Taymiyyah sọ bẹ́ẹ̀ àìwá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé mansukh ọjọ́ àdìsí tí àdìsí mi ti parí so eléyìí ni táwọn olùmọ̀ ẹ̀sìn Islam wà lórí ẹ̀ ní gbẹ̀yìngbẹ̀yìn Sheikh Al-Albani rahimahullah àwọn tẹpẹlẹmọpẹ àdìtì yẹn fẹsẹ̀ rinlẹ̀ kò sí nǹkan kan tí ó tó sọ pé ṣáàzì ni kò sì sí nǹkan kan tó sọ pé màsóòkù ni àwọn ò lè kúrò lórí àdìtì yẹn torí àwọn ń sọ pé tó bá yẹ ní Ramadan gbogbo sùyàmù mi àbọ̀dọ̀ sí ní ọmọ sàbùtù àbí òye wa so ṣùgbọ́n àwa wà lórí rẹ̀ náà ni pé gẹ́gẹ́ àwọn olùmọ̀ ẹ̀sìn Islam yẹn ti sọ. So wípé hadith yẹn shaz àbí mansukh ìdí ni pé ẹ rí i pé gbogbo à ń ṣe tashih àti tad'iful hadith lónìí gbogbo ẹ dá lórí ilmul jarh wa ta'dil níta sọ fáwa là ń lò wọn sọ pé lágbájá thiqa lágbájá saduq lágbájá sayyi'ul hifz lágbájá matruk lágbájá wadda' níta wà ń lò ní so eléyìí kúmá a lè tẹ̀lé àwọn technical work yẹn káfi dédé result so ṣùgbọ́n àwọn ẹni tí àwọn ti síwájú wa kìí ṣe pé bóyá ń tán kọ sílẹ̀ lásán làwọn wo ìgbà míì wọ́n áyá ṣàyìn tó sọ̀rọ̀ yìí wọ́n bá wọn táyé wọ́n bá wọn lò wọ́n mọ̀ nípa àwọn nǹkan wọn yẹn jù wá lọ so nítorí a ti mọ̀ pé nínú mà nínú nǹkan tá a máa ń lò nínú mà ni pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ ta ni sálàfù rẹ̀ náà rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ jáde ní sẹ́nìkan ti sọ̀rọ̀ ẹ̀ sọ nítorí pé kọ́mọ̀ lọ jẹ́ pé látàrí ọ̀rọ̀ tí mò ń sọ sẹ́nìkan sọ̀rọ̀ ẹ̀ rí yẹn nisbatul ummati ila al-jahl ó wà nínú rẹ̀ hatta jìkà àlùmọ̀ òríran ródòdó yìí kó tó di pé mi dé ẹni tó bá sọ bẹ́ẹ̀ ó léwu nínú ẹ̀sìn Islam torókò ti sọ pé ijtama'at ummatu an-nabi sallallahu alayhi wa sallam fi wal iyadu billah bí ìgbà tó ń sọ pé nígbà kan nínú ìgbésí ayé àlòmọ gbogbo wọn orí àánú ni wọn fẹnu kò lé lórí mo rò pé yé wa torí ẹ ló fi jẹ pé gbogbo ọ̀rọ̀ tá a máa ń sọ á máa wá tàlẹ́nu tó ti sọ̀rọ̀ ẹ̀rí because kì í ṣe pé a fẹ́ show off kì ṣe pé a fẹ́ gbókun rọkàn eléyìí ẹ̀sìn ní tó bá wà là ń sọ ẹ̀hẹ́n tó bá béèrè pé iṣẹ́ sọ yí báyìí ta ló sọ̀rọ̀ ẹ̀rí àmọ́ àfọ̀ so kìí ṣe pé àwa kàfẹ́ mú tuntun wá pé wà í ní wà í ń kúntù àkírà zamani yìí là á dé bí máa lẹ́m tó kọfẹ́ òhùn àwa ìlú ìsọkúsọ kàlàǹfọ́ọ̀bì mo rò pé yé wa ilé ìjẹ̀bù sí jẹ náà. wọ́n ní pé ṣé tó bá wọn tí ẹ gbé àwọn tàǹkan àwọn wà ní kíní ẹ lọ sáwọn lè lọ ya ọjà yẹn lọ́wọ́ ẹ tó. wọ́n yá ọjà tà agbárí rọlé nìyẹn wọ́n yá ọjà tà èèyàn lè gba ọjà tà. èèyàn lè ra ọjà tà tó o bá gbà tà aṣojú nìwọ iyekíye tó o bá tà ló kò jíṣẹ́ tó lọ́ọ̀tà nǹkan kan tiẹ̀ ọjà ọlọ́jà lọ iyekíye tó o bá tà ló kò jíṣẹ́ ó sì lè rà tà pẹ́ tí wọ́n fẹ́ rà lọ́dọ̀ rẹ̀ ó sì ní anabi sọ pé ntí ò ní ọ̀gbọ́dọ̀ ta ṣe ìwọ wà lọ rà tọba wà rà wà wà tà bó bá ṣe pé ọ àmọ́ ṣé mo lè yá ta ẹ gbọ́dọ̀ bá ṣé mo lè yá ta eléyìí látẹ́bẹ́ máa lè ta ìdá náà. wọ́n ní pé tí ọkọ̀ wọn bá súnmọ́ ọ̀hún wọ́n ní pé láàrin wákàtí díẹ̀ pé ara wọn sì máa ń kán máa ń kán lójú ọ̀dà wọn pé kí àwọn lè ṣe sọ láti ní. tí nǹkan máa ń kán wọ́n ṣe sùúrù tí òfin wọ́n wá gbìyànjú wípé àsìkò tí ọkọ wọn máa súnmọ́ wọn o wọ́n jẹ́ kọ́rọ̀ a máa jìnnà sí àsìkò tí sọ̀lá tó wọlé wọ́n má jẹ́ pé látàrí asúnmọ́ra ẹni lẹ́fì máa fi sọ̀lá ti falẹ̀ náà tí nǹkan bá sì ń kán ẹ̀ lè ṣe sọ̀lá tì. wọ́n ní sáwọn lè kọ̀ǹdọ́ọ̀tì. àyàfi tó bá jẹ́ pé ntí ọkọ dà sí wọn láà náà ní ẹ̀hẹ́n tó bá pé ń tọ́kọ́ dà sí wọn láàánú nǹkan wọ́n fọ́nù ni wọ́n fọ́nù wọ́n má ti fọ́nù wọn lọ sí lọ. wọ́n ní bíjà àwọn ikọ̀ tó tọ́jú nìkan ni wọ́n ti. dáadáa tí ọba ti jẹ́ pé mọ́ á pawó torí tẹ bá ṣe tẹ bá so igi nínú mọ́ṣáláṣí tí ọkàn ju pé bàbá ìyàwó wọ́n sọ pé òun fọmọ òun fún ọkùnrin yìí níyàwó ọkùnrin náà sì sọ pé òun gbọmọ rẹ̀ níyàwó àwọn ẹlẹ́rìí sì jẹ́rìí sí i so wọn sì sàdúrà àtúká kò sí wàhálà mẹ àmọ́ tó wá pé igi yorùbá tó máa ń so tó ẹ kó nǹkan ọ̀yàtọ̀ sí pé bísínẹ́sì ni àbẹ́ rí nǹkan mẹ́ o tó gbé kínní kan sẹ́ẹ̀fẹ́ kí igi ó so àbí sẹ́ẹ̀fẹ́ kó so sẹ́ẹ̀fẹ́ fẹ́ kó so torí ẹ̀ ẹgbẹ́gbá sẹ́ẹ̀ gbọ́dọ̀ sí nínú mọ́ṣáláṣí nítorí pé nínú mọ́ṣáláṣí wọn ìtajà ń bẹ nínú mọ́ṣáláṣí wọn ìrajà ń bẹ débi pé tá a bá rẹ́ni tí ń rà tí ń ta nínú mọ́ṣáláṣí

ẹni pé ṣé ilé circumcision ṣe ó gbọ́. dáadáa àmọ́ lópin ìgbà tẹ bá rẹ̀ ní tó máa dá dídábẹ́ fóbìnrin ọ̀tọ̀ àmọ́ tẹ bá rẹ̀ ní tó máa dá torí islam sọ pé kí wọ́n fá gbogbo awọ abẹ́ obìnrin dànù ọwọ́ bíntín tí wọ́n rẹ̀ lórí ibi ogbe abẹ́ rẹ̀ so ẹni tó bá máa gé wọ́n gé kan tẹ́jẹ̀ lè má jáde so wọ́n fi dín àǹgámọ́kùn rẹ̀ kù ọjọ́ bó ṣe jẹ́. wọ́n ní àwọn bímọ ọkùnrin bàtà àwọn fẹ́ pa ẹran àtìkọ rẹ owó ẹyọ kan làwọn rí báyìí pé sáwọn sì lè pa bẹ́ẹ̀. òbúrò ẹ pa ẹyọ kan ọlọ́run mọ owó wa tó bá mú wá tún pa kejì òmí ni kó ti pẹ́. wọ́n ní dábàá ń ṣe sọ̀rọ̀ lọ́wọ́ tí màmú wa parí pàṣẹ ṣé àwọn obìnrin náà ṣé àwọn náà máa ṣe àmì sókè màmú wa. rárá àwọn ò ní sàmì sókè wọ́n sàmì wọn lọ́nà tó yẹ pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bá ti gbọ́ òtítọ́. wọ́n ní pé ní àwọn dẹ̀ máa ń ṣe àwọn iṣẹ́ kan pé sáwọn ni máa ṣe sọ láti fọ̀ kí ìmáàmù tó wọ. kí ẹ sọ láti wọ àbí gbogbo sọ láti. wọ́n pàkíyèsí ìmáàmù nìkẹ́ ṣe pé wàá lọ máa ṣe sọ láti tẹkùn tó ṣe sọ láti náà wọ́n ti pè sọ láti àbí wọ́n ti pè so wọ́n pàkíyèsí ìmáàmù. wọ́n ń tẹ̀lé wọn ti fi àmì lọ́wọ́ tó wá lọ sí ọkùnrin tó wá náà bá ṣe tẹ̀sí lára rẹ̀ wọ́n gbẹ̀yìn lára rẹ̀ pẹ̀sí wa làwọn lè gbẹ̀jẹ̀ wọn kan wọn gbọ́dọ̀ fẹ̀jẹ̀ sí lára ni tó bá ti lè fẹ̀jẹ̀ sí yàn la sùn yàn mú gbàjẹ́ nítorí pé ojúlówó oúnjẹ lẹ̀jẹ̀. wọ́n ní bẹ́ẹ̀ máa ń wá gbogbo àbí mẹ́sìlì àbí wọ́tà wọ́n á mẹ́sìlì náà sí wọ́n á ṣe tẹ̀sí sí ṣé ọmọ yẹn ní kí ẹ̀rọ náà sọ ṣe tẹ̀sí yẹn ní pé tí jọ́júmẹ́ntì rẹ̀ ṣe fèsì lè ẹlẹ́yìn o ẹni tó ṣe asalaamualeykum lórí wọ́n ti pè social media tó ṣe sí ọ so wọn expect pé kí wọn náà down. so tó bá down, nítorí dání àmọ́ gbogbo sálámà yẹn kìí sùn ní sálámà tó jẹ́ pé ọ̀sẹ̀ lọ́n tó bá dáhùn torí pé lẹ́yìn ọ̀fẹ́ nu sálámà sí ọmọ ògbẹ́ gẹ̀ẹ́tì ọkàn fi pépà sálámà sí ọ ni ìgbà tí wọ́n sì rí inú pépà ó lè sọ pé wa alaikum salam láì jẹ́ pọ̀ pọ̀ kankan most especially tá a bá tún mọ̀ ìpè ọ̀pọ̀lọpọ̀ àsálámà alaikum tó ṣe ìtawà rí inú àwọn ọmọ tí yín o ọ̀pọ̀lọpọ̀ asalaamu aleykum kọ́dà alámi fàágùn asalaamu aleykum rahmatulahi wa barakatu àbí òye wọ́n fẹ́ ti pè wá ni tẹ́yìn náà bá ti ní wa aleykum salaam wa rahmatulahi wa barakatu chatting bẹ̀rẹ̀ wọ́n fẹ́ wò pé are you on the line so ṣe ẹ̀ ń kọ̀nsídà láyé abẹ́ kọ̀nsídà rẹ̀ títí wọ́n bá kọ́ sí iṣẹ́ máa dáhùn tó bá ti dáhùn fún yín báyìí wàhálà bẹ̀rẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ táwa bá rí irú rẹ̀ o akọsọkọ wa aleykum salaam wa aleykum salaam wa rahmatulah wa barakatuh ẹtọ́ni pé alásìkò alásìkò gbogbo eléyìí tó ẹlòmíì ní ìsìn ibi tí ibi tí làwọn pọ̀ sí ní ìsìn ìjọba sọ́kọ́ wa aleykum salaam wa rahmatulah wa barakatuh ni wọ́n á sọ pé ah am I speaking with okay okay kò sí wàhálà you are speaking with tó bá pé òun fẹ́ béèrè béèrè kẹtẹ bá ti dáhùn báyìí ló bá tún I still remember another question I still kìnnìkà what up what up what up àyẹ̀dá kò torí tọ́lọ̀ èmi lásìkò gbogbo eléyìí ọjọ́ bó ṣe jẹ́. wọ́n ní pé báńkì táwà wọ́n ṣẹ̀dá sílẹ̀ pé standard chartered bank wọ́n ní pé bẹ́ẹ̀ bá wọ́pọ̀ àkáǹtì wọ́n máa fowó sínú àkáǹtì lọ bẹ́ẹ̀ máa tún á rí fáwọn àgbègbè ẹ̀kọ́ tọ́ dà kọ́ tọ́ tẹ́lẹ̀ náà gbogbo networking business Islam ò faramọ́ àwọn olùmọ̀ á sọ pé ghararu wà mbẹ jahala wà mbẹ ọjọ́ òkùnkùn ni ewu sì tún wà mbẹ èló lọ mà tó padà rí ewu tún wà mbẹ nítorí pé ní ìsìn ìgbà táwọn ń fowó sínú àkáǹtì tiẹ̀ láì ṣiṣẹ́ ṣé owó òun bò làwọn ti rí bò náà ti rí àwọn gẹ́gẹ́ bí ó rí wọ́n ní pé táwọn bá pàdé obìnrin méjì táwọn sì nífẹ̀ẹ́ sílẹ̀ kan náà iṣẹ́ àwọn ilé iṣẹ́ kan náà ah sweet ẹyọkan ni kó kọkọjú sí kó sì kọjú máa kó fi fẹ kó fi kejì lẹ fún gbàdìẹ eléyìí jẹ bó ṣe jẹ ọ̀pọ̀lọpọ̀ máa ewu àti àwọn àṣòro tí ń bẹ nínú afẹ́yàwó afẹ́yàwó just because àwọn èèyàn ń sọ dáadáa afẹ́yàwó wọ́n sọ sáìdì kejì. So tí ẹ bá bá ẹni tí ó ń bá ìṣòro pàdé pẹ̀lú ìyàwó tó fẹ́ wàláì ẹni tí ò ti fẹ́ yàwó ò ní fẹ́ fẹ́ yàwó bí obìnrin náà ni tó náà bá gbọ́ nípa ẹni táwọn ọkùnrin míì fojú obìnrin rí ẹni tí ò ti lọ́kọ ní fẹ́ so ojú ń dán kọ̀mọ̀ pé kí wọ́n dà ilé ti jáde kọ̀mọ̀ pé ọmọ gidi ń gbà míì. so ojú kòkòrò máa ń ṣe àwọn ọkùnrin pàápàá jùlọ ẹni tó bá ti jẹ́ pé obìnrin máa ń mú lójú bí kí n fẹ́ yìí bí kí n fẹ́ yìí bí kí n fẹ́ yìí bí kí n fẹ́ yìí náà lọ́nà ti límìtì wa ẹ má fẹ́ ju mẹ́rin lọ mẹ́rin gan kì í kàn sí kí n máa fẹ́ yàwó sùn kó fi pé mẹ́rin ó láwọn nǹkan tí tìyàn lọ sídìí tó fi máa fẹ́ yàwó léyàwó torí pé ẹ̀yin ọ̀mọ̀ pé nù gbèsè ayé yìí ọkàn tọ́lọ̀ ń fún ẹ̀yọ̀ kan ni kò lè tètè kó o fẹ́yàwó méjì péré kọ́ mọ́ hàn pípé ìyá rọra ń jẹ̀ka kò lè tètè nítorí bọ́ kankan ló ní náà lọ́lọ́ sọ pé walan tastati'u an ta'dilu bayna an-nisa'i walaw harastu. فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة ẹ lè ṣe dọ́gba láàrin àwọn obìnrin o kódà kó ṣe pé gbìyànjú rẹ̀ àmì ẹ má fi sọ́dọ̀ èyí tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí jù láfìká tẹ́sí wá pàkàtì bí ẹni tá a sọ̀rọ̀ kò sí tàbí ṣùgbọ́n wípé ó nífẹ̀ẹ́ ọ̀kan jù kan lọ náà ìfẹ́ tó wá sí nínú ọkàn rẹ náà ni ó bí kì í ṣe sí àtiwá rẹ sí ẹnìkan kọ́ da ju ètò òṣèlú sẹ́lómi lọ àwọn náà ká fi rora wa wò bàbá la ní bàbá wa fẹ́ràn ẹnìkan nu wa ju àwa yòókù lọ bó láti máa bó láti máa rí inú ẹ̀mí wa pé ah, alábòsùn bàbá yìí bàtí bàbá yìí máa kó òun ní nífẹ̀ẹ́ olúwa rẹ̀ kí ló bí yẹn wàláhì sàláì ọmọ gan máa wí tó ti kọ́ ọmọ tẹ bínú kìí sí ìyàwó tẹ fẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé bó ti fẹ́ fóònù ti fẹ́ ṣe pápọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ àìsè mo lè fẹ́ àwọn méjèèjì lẹ́ẹ̀kan náà ṣe máa níjọ́ kan ẹ̀ tún máa gbọ́rọ̀ àwọn abéèrè burúkú ṣe mo lè fẹ́ àwọn méjì níjọ́ kan náà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò ní bẹ̀rù ọlọ́run tí ò ronú àwọn tí ń bẹ ní abẹ́ mọ́fẹ́ mọ́fẹ́ mọ́fẹ́ lójúṣe. ìdí ìnà tó fi jẹ́ pé ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n ń sọ́fà bàjẹ́ nílé ọkọ lónìí ẹni tí bá ń gbọ́ òun nìkan ló lè sọ̀rọ̀ ìyá ń jẹ àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ láti sọ pé àwọn ọmọ gan tó bá rán àwọn ọmọ kọ́ mọ́ bá fi sọ́dọ̀ kan jù kan lọ wọ́n máa lo àwọn táktíìsì kan tí wọ́n máa ba àwọn ètò burúkú tí ṣètò ọ̀nì tó bá fẹ́ máa tòṣì ọ nínú gbáyà wọ́n fẹ́ fi hàn ọmọ àkàpọ̀ fẹ́ràn rẹ̀ fi hàn ọmọ òkpọ̀ fẹ́ràn rẹ̀ ṣé gbogbo wọn sọ ọmọ rẹ̀ bá bẹ́rù la bọ́ torí ọfẹ pé ọmọ akókò bá ọsẹ kiri kan ọmọ kan bẹ ọ ẹsẹ pé lágbàjọ juma abdulhamid abdulhamid abdulhamid dáràn ọ dáràn lọ́dọ̀ gbogbo ọmọ yòókù ìwọ kú ni bàbá fẹ́ràn àbọ fẹ́ràn àwa tiwa èyí tí àwọn ọmọ ìyá yusuf fi lọ sọ sí kànga sọ káwọn títí ni má lọ kànga wọn gbé ba wọn kú káwọn kúkú ẹlẹmìnìtì ẹ pa gbogbo ayé ó sinmi tó bá wá jẹ́ pé obìnrin méjì ló ní tí gbogbo wọn náà sì bímọ gbogbo wa abdulhamid abdulhamid ok ìyá abdulsalam pé òun ọkọrin rẹ kí ọ yóò tún máa lọ sọ fún ọmọ ńkọrọ yàrá pé àwa ti lé wọ ni ó sọ ọgbọ́n tí bàbá rẹ ó sábì sàlámù rí torí tọlọ àwọn ọmọ tó bínú tó ọba ti fẹ́ kí ṣètọ́ ni orí ọ lò ọmọ kan bẹ́ẹ̀ o kọ́mọ kan wá ń bí àwọn ọmọ náà máa sáré pé èmi ní lọ èmi kọ́ ni ìyàwó máa bẹ́ẹ̀ wọ́n ní kó ti tiwa wọ́n ti àbí òye ẹ̀hẹ́n ìyàtọ̀ sí Abdulhamid bàbá Abdulhamid mo rò pé yé wa tó tó bá jẹ́ pé ìyàwó púpọ̀ pọ̀ àríyá ah, Fauziya Fauziya nígbà tí ju eré àti bẹ́lẹ̀ olórí ibú òkúkú ní polúwa rẹ̀ tó èyẹ gbọ́dọ̀ gbìyànjú tó ìwọ wá sọ pé aṣọ lè fẹ́ àwọn méjì sọ́kàn náà ó gbádùn ọyẹ kó ronú dáadáa kó ronú dáadáa a sì mọ táǹsì ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́nu nìkan dà wọ́n láàmú ọ̀pọ̀lọpọ̀ nù wa bí bàbá wa níjú ìyàwó kan lọ ṣùgbọ́n àná mọ táwọn ìyàwó ń fojú wì kí ló dé tó fi jẹ́ pé àwọn kan máa ronú pé I just want to feel fine I just want to enjoy myself ò ní ronú pé èèyàn làwọn eléyìí náà èèyàn ni wọ́n tó o bá ti lè fòlùfìlì dìmáàdì wọn o ò lè gbọ́ bùkátà tiwọn kí ló fẹ́ kó wọn jọ sí kí ló fẹ́ kó wọn jọ sí obìnrin ò gbé payán wàláì wọn ò gbé payán ọkàn rà kó gun èkúté sínú oúnjẹ fún ọ ni ọba àti kọlù ó tó bá wọn.